wá o ẹ̀mí ọ̀run wá o yes lord jẹ́ orúkọ tí mo kọ sí ìbàjẹ́ ìpínlẹ̀ ìsẹ́yìn kìíní náà now I have a lot of things to do today let me put it like this gbèmí máa ń fi ní ìwọ kí ní ìwọ kí n dúró dandan why to feel relax why you supposed to be like this then. Eh? ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọlé sórí platform ẹ bá wa share ètò yìí.

ìsọ ó yẹ bó ṣe kórè rẹ̀ ok mi ì nílò mi ì nílò stand yìí stand yìí mo fẹ́ change ẹ̀ẹ́ let me do it this way I think ẹ̀ẹ́ eh, I like it like this I think it's a little bit like this okay it's okay like this eh ẹ̀ tó wọ̀ mí mo fẹ́ lọ sórí YouTube orí YouTube wọn ti pé wọ́n pàdé mi ten o'clock exactly ten o'clock bọ̀ mo wá sórí facebook ẹ jẹ́ bá mi share mo fẹ́ kọ́kọ́ fẹ́ fi kí ló dé gbogbo ẹnikẹ́ni tó ń flag page mi ẹ jọ̀ọ́ ẹ permit mi ẹ̀yin ìjọba nàìjíríà ẹ̀yin ìjọba canada ẹ̀yin ìjọba amẹ́ríkà ẹ̀yin ìjọba àgbáyé ẹ̀yin ma mr masuba permit me to course. mo fẹ́ máa share ìpè àwọn èèyàn ń bá platform mi jà o wọ́n ń bá platform mi jà o tí n bá ṣépè fún ìṣẹ̀lẹ̀ burúkú burúkú wọ́n máa ṣẹ̀ sí wọn o ẹni bá ti ní ọmọ lórí facebook ó kìlọ̀ fún o tó bá ní ìyá lórí facebook ó kìlọ̀ fún o gbogbo yín tẹ́ bá sọ pé iṣẹ́ mi bá ti ṣe mi ní ó ní àwọn kan tí mi ò ní pa ajá mi ní torí pé mo fẹ́ jẹran kí n pe ajá ní ọ̀bọ àmì kí n mo fẹ́ jẹran kí n máa pe màálù bọ̀dá o màálù will never be my brother He will never be my uncle He will never be my anything okay Malu is Malu. All right, please One people that disturbing my page I came on this social media. I came on. I left Nigeria for the evil people. The evil they did to me. What I decree will come to pass. You don't look for my trouble. When you look for my trouble, God will fight you because I will not fight you, but God will fight for me. All right? Please warn your children because. Hmm, Ìyábọ̀ Òjó, Ọlọ́run bàbá mo àti ẹ̀mí mo ti ṣépè fún gbogbo àwọn tó support Lizzy Anjorin mi ò support ẹ̀ nísìnyí o ṣùgbọ́n nítorí in case of in case it tá a bá sọ̀rọ̀ to má máa dàbí pé ó support ẹ̀ èpè tí mo ṣẹ́ níjọ́ sí mi ò fẹ́ kó ja èmi àtọmọ mi ọlọ́run mo fẹ́ tú gbogbo wọn sílẹ̀ nísinsìnyí ọlọ́run bá mi pa ìpè náà rẹ́ èpè tí mo ṣẹ́ sí orí àwọn ènìyàn tí mo sọ pé tó bá ti support Lizzy Anjorin wípé kò ní dáa fún wọn wọn ṣòfò má jẹ́ wọn ṣòfò ọlọ́run tó dá ayé àti ọ̀run Emi ìgbéraga àti ẹ̀ṣẹ̀ àti agbára èṣù àti àwọn ìjọba òkùnkùn àti ti oṣù àjẹ́ mèrè babaláwo aláàfọ àwọn wòlíì kan tó kó ara jọpọ̀ sórí Facebook àwọn ni kò fọ́ká ètò ìdìsókun àyà gbogbo wọn àwọn méjèèjì ló wà possess both yabo, and Lizzy they are both possessed by one demon or the other I banned all the demons in there today ẹ̀mí burúkú tí a ti pọ̀ sí wọn lára èyí tí àwọn fúnra wọn fowó rà èyí tí àwọn fúnra wọn tó wá jogún èyí tí àwọn fúnra wọn múlẹ̀ ṣe mo gbàdúrà fún gbogbo ẹ̀mí burúkú náà lónìí ọ̀run gbé gbogbo ẹ̀mí burúkú náà págbára ẹ̀mí burúkú náà rẹ àwọn ẹ̀mí tó sọ pé wọ́n máa para wọn nìkan tó sẹ́tù ẹ̀mí tó wà nínú wọn ni pé ìkan máa kú kí ìkan tó lè kí wọ́n tó ní ìsinmi ẹlẹ́kọ̀ọ́ fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe poronúkúwàdà mo gbàdúrà fún àwọn méjèèjì lónìí ẹ̀mí èṣù wọn kó pa á ẹ̀mí ìrònúkú wàdà kú wọnú wọn ìbẹ̀rù ẹni ìpìlẹ̀ ṣe ọgbọ́n ọlọ́run fi sókun àyà wọn ẹ̀mí èmèrè ẹ̀mí èmèrè àti àjẹ́ ni àwọn méjèèjì kan lo èmèrè spirit ìkan lo ẹ̀mí àjẹ́ spirit ìkan tó wá níbẹ̀ ni ẹni bá ní èmèrè ó ní àjẹ́ torí emere, ó kó gbogbo ẹ̀mí èṣù papọ̀ ni hmm. àwọn kan máa dá gba ti àjẹ́ nìkan àwọn kan gba ti èmèrè tí ṣe lórí gbogbo wọ́n ṣe lórí babaláwo wọ́n ṣe lórí ifat pásọ̀ tó bá jẹ́ pásọ̀ òkùnkùn wọ́n ṣe lórí wọn pásọ̀ àti wòlíì àti àfà tó bá jẹ́ àfà òkùnkùn wọ́n ṣe lórí wọn àwọn tí èmèrè nìyẹn mo gbàdúrà ẹ̀mí èmèrè tó bá lòun fẹ́ dìde ogun sí mi àti rọ́wọ́ yín ti pẹ́ ṣùgbọ́n gbogbo ọwọ́ tẹ ń mo gbàdúrà kọ́wọ́ náà gbẹ̀dà ni mo gbàdúrà pé ẹsẹ̀ tẹ fi rìnrìn àjò lórí ọ̀rọ̀ mi fún ibi lórí ọ̀rọ̀ ọmọ mi fún ibi ẹsẹ̀ náà lórúkọ Jésù ọ̀run kó kàn dànù ẹ̀mí burúkú tó ń gbẹ́nu ẹ̀yìn méjèèjì yìí lónìí mo arrest gbogbo ní orúkọ tí bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ mo sọ pé bí mo ṣe fẹ́ sọ lónìí ó yẹ power for the spirit of God mo gbàdúrà pé ní orúkọ Jésù lè kún wọlé láwọn sì ń jẹ́ ìsìn agbára ó yá gbogbo yín bow for the spirit of God bow for the power of God bow for the word of God bow for the truth of God bow for peace of God bow today because in the beginning there is a word and the word was the God I mean God himself the word word I mean the word of God is God himself We are about to speak the word of God to you. You shall not be so. I've caused people that will support Lizzy before, but I cancel it now in the name of the Father, the Son, and the Holy Spirit. Ègún náà ò ní jẹ́ tèmi àtọmọ mi. Kò ní jẹ́ ti àwọn tí a ti sọ wípé bóyá wọn ò mọ̀. Àti pé wọ́n kọ̀ tiẹ̀ wípé a wà nínú ìmùlẹ̀ ni. O ò lè lè sọ fún ẹnikẹ́ni tí àwọn ìjọba àjọ wà nínú ìmùlẹ̀. Tí èèyàn bá jọjọ jẹ́ wà nínú ẹgbẹ́ kan tó bá ní kó má support ara wọn it's like you are just trying to disturb yourself oṣó will support oṣó it will support àjẹ́ emèrè àti gbogbo àwọn yòókù náà wọ́n bára wọn jà nígbà mìíràn láti fi ọ̀gá wọn ra wọn ni ṣùgbọ́n ìkan náà ni wọ́n ń ṣe mo gbàdúrà fún gbogbo ẹ̀mí èṣù méjèèjì tí gbogbo wọn ń lò lónìí gangan ọ̀run kó gbogbo ẹ̀mí òkùnkùn náà sí ìgbèkùn jẹ́ kí àwọn mọ ìsinmi torí tí ẹ̀mí náà bá bà lé ènìyàn kò ní jẹ́ kó mọ ìsinmi the bible said to me in the presence of the lord there is a fullness of joy Only in God you can find peace. They don't know peace both left and right. They are not even happy, pretending to be happy. Nariabo sokalaba yedereya. Ẹ̀mí èṣù nú yín àwọn tó gbìn lónìí o afa gbogbo ẹ̀ gbogbo tí gbogbo. Bíbélì sọ pé ẹ̀yà máa pa àwọn àlejò. Wọ́n máa fi ìbẹ̀rù bójú sájáde níbi kan lọ́ fi wọn. Ó yá gbogbo ẹ̀mí èṣù nú wọn. Ẹ sájáde ẹ̀ ní wọnú ọmọ tèmi. Ẹ̀ ní wọnú àwọn olólùfẹ́ tèmi. Ẹ̀ ní wọnú mi. Everyone, wọnú iná I pray for the presence of God in your life, in my life, in my children's life, in my platform. So shall it be. In Jesus' name. Ẹgbọ́n tí Bíbélì so. ó ní igi tí bàbá mi ti bẹ̀ lọ́rùn bá ti gbà, ó gba owó ẹ̀ tí gbogbo tí gbogbo. Ẹ̀yin irúgbìn burúkú, ẹ̀yin tẹ́ bá fẹ́ yọrun sí mi tẹ́ ẹ̀kọ́ máa ń bìlì pẹ́lẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ máa ń gàgì against èèyàn lórí social media àbí torí nǹkan tẹ́ fẹ́ jẹ. Tẹ́ ẹ bá gbowó náà tán, ẹ máa tún ogun ti ènìyàn. Ẹ̀yin tí a lò bí irinṣẹ́ òkùnkùn fún èmi àtọmọ mi mo gbàdúrà fẹ́yìn náà ní kọ̀rọ̀ ní gbangba níbi tẹ́ ẹ bá wà ẹ máa crash sọnù bẹ́ẹ̀ ni hmm. ẹ crash iṣẹ́ tí a fẹ́ lò láti fi bà tèmi jẹ́ ó yá crash èyí tá ń lò láti fẹ́ fi bà tọmọ mi jẹ́ ó yẹ máa crash tó bá lọ máa dìmóòtù mi ọlọ́run gbogbo àwọn tó bá láwọn fẹ́ dìmóòtù bá mi dìmóòtù wọn ẹ má lọ máa dìmóòtù ọmọ mi ọlọ́run bá mi dìmóòtù ẹ̀dá gbogbo àwọn tó bá promote mi financially materially morally and spiritually to bá promote ọmọ mi bá mi promote àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà inú mi máa dán ọkàn mi máa balẹ̀ ìwọ tó bá múnú mi dán ọ̀run yóò múnú rẹ dán ìwọ tó bá fọkàn mi balẹ̀ ọ̀run yóò fọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀ lórí mo gbàdúrà fún orílẹ̀-èdè Canada náà àlàáfíà ọlọ́run alàyè kó máa jọba níbí o bẹ́ẹ̀ lórí kò ní yí padà ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ ṣe ọgbọ́n gbogbo àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí gbàkóso orílẹ̀-èdè yìí ti dára kò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere o olùwàmàṣe lọ ó ti iṣẹ́ rẹ̀ bọ̀ ṣe láṣepé olórí ìwà pírẹsidẹ́ǹtì àti gbogbo àwọn tó wà lórílẹ̀‐èdè náà àlàáfíà ọlọ́run o olùwàjò sọ̀kalẹ̀ sí orílẹ̀‐èdè náà ìdílé tí ò bá ní àlàáfíà kò ní sí ìsinmi progress orílẹ̀ to tó bá ń bára wọn jà wọn kì í lè dúró mo gbàdúrà fún ìdílé tèmi náà gbogbo àwọn ẹ̀mí tó máa ń ba tara wọn jẹ́ ó wà lórílẹ̀‐èdè mi olúwa bá máa bá wọn wí ó wà nínú ilé mi ó wà lé bàbá àtìyá mi ó wà níbi tí mo ti fẹ́ ọkọ rí ó wà káàkiri orílẹ̀-èdè nàìjíríà east west north and south ó sì yan orílẹ̀-èdè náà lẹ́nu torí ẹ̀dá bá sì ń dìde sí ara wọn tí ìdílé bá ń dìde sí ìdílé rẹ̀ wọn kì í lè dúró ó ti fa ọ̀pọ̀lọpọ̀ progress wa sẹ́yìn bẹ́ẹ̀ ni mo gbàdúrà láti wákàtí lọ gbogbo agbára tó máa ń fa progress sẹ́yìn tó máa mú kéwọn kó má dìde ogun sí ara wọn àwọn ẹ̀mí burúkú nì iná ọlọ́run bá jó wọn dànù ẹ̀mí ìrònú kú àdà nítòótọ́ olùwàjò wọnú ìdílé mi kó wọnú ayé wa kó wọnú ayé ọmọ mi kó wọnú gbogbo ìdílé mi pátápátá kó wọnú orílẹ̀-èdè wa pátápátá kó wọnú àwọn olórí wa kó wọnú àwọn ọmọ ìlú àlàáfíà ọlọ́run alàyè kó jọba o ẹ̀mí tó máa ń fẹ̀yàn ṣètùtù olúwa bá wa bá wọn wí o olúwa bá wa tẹrí wọn bá jẹ́ kí ẹ̀mí ìbẹ̀rù ìpayà kó dé bá ayé wọn ohun tó ti ń ṣe tó máa ń mú jẹ nì tó jẹ búburú má jọ lè mú jẹ mọ́ ọlọ́run gbà kó sùn ìbínú rẹ kò ní wá sórí tèmi o ọlọ́run jẹ́ kí ojú rere àti àánú rẹ kóró mi bí aṣọ kó bàlẹ́ ayé mi ó yá gbogbo ẹ̀mí kẹ́mi yé rí kaba sèǹtà yaba gbogbo ẹ̀yin spiritual maggot yé rí abo sókáyàbá sèǹtà yaba gbogbo ẹ̀yin spiritual maggot mo pàṣẹ fún gbogbo yẹn fẹ́ yé mi sílẹ̀ fẹ́ yé àwọn ọmọ mi sílẹ̀ forílẹ̀-èdè mi sílẹ̀ iná ọlọ́run dà kó jó gbogbo yín sọ̀nà yéè bẹ́ẹ̀ lórí kò ní í padà gbogbo òṣì tí a ti mú wọlé wa iná jó dànù ó yá owó burúkú tó fẹ́ máa fa ayé wa sẹ́yìn ọwọ́ náà iná jó dànù ọ̀run lu ọwọ́ náà pa ẹni tó ní ọwọ́ náà ọlọ́run pa ẹ̀dá bẹ́ẹ̀ sáyé ó pa sọ̀rùn bó ṣe máa jẹ́ nìyẹn jésù olúwa wa ọlọ́run gbà kó sọ ẹnu mi ó di iná ó di àṣẹ ó di agbára èyí tí n bá dé olúwa dé tí n bá tú olúwa tú ẹni tá a bá bàjẹ́ olúwa bàjẹ́ ẹni tá a bá bínú sí olúwa bínú sí má jẹ́ bínú sára mi o má jẹ́ bínú sọmọ mi má jẹ́ bínú sáwọn olólùfẹ́ mi o <laughs> ẹni wà ìṣubú mi olúwa jó lójijì ẹni wà ìṣubú ọmọ mi olúwa jó lójijì ẹ̀mí ìrònúkúwàdà ẹ̀mí tó máa ń release àwọn ènìyàn ẹ̀mí ìrònúkúwàdà ẹ̀mí tó máa ń dáríjì ní pátápátá olúwa fi sókun àyà mi ẹ̀mí tó sì máa ń sọ tòótọ́ tí jésù yóò fi padà dé olúwa gbé sínú mi má jẹ́ òfin mẹ́sàlẹ̀ agbára àdúrà láìsinmi àti láìsàárẹ̀ tí a máa ń béèrè tó sì máa rí gbà lẹ́sẹ̀ kẹsì olúwa dé sínú mi olúwa fi sínú mi ẹ́yìn àdúrà tí òkè náà kì olúwa gbé sínú mi mo jẹ agbára mo mu agbára mo gbé wọ̀ mo fi mo gbé wọ̀ mo jẹ́ mo fi bora mo gbágbára lónìí òní ọ̀kọ̀tún mo sì fún ọmọ mi ní gbogbo agbára mo fún àwọn ọmọ mi náà ní agbára náà àti gbogbo àwọn olólùfẹ́ mi ojú àti àánú ọlọ́run yóò máa bá wa lọ láti ìsìn lọ àti títí láéláé àmín. open this platform in the name of the father the son and the holy spirit Yes, olúwa wa àmín ẹ káàbọ̀ síbí ẹ̀yin thirty five tó wà níbí ọ̀tá tó bá wà níbí ẹni tó bá wà ní orí platform mi lọ́wọ́lọ́wọ́ ètò jẹ́ pé o máa ń flag account mi mo gbàdúrà fún ẹ kó ṣàìsí ẹni tó bá wà lórí platform tó máa ń fún mi ní love bó ti wù kẹ́ tó ò ní kú lọ́mọdé ẹ̀mí gígùn àti àlàáfíà ọ̀rọ̀ yóò fi jogún fún ọ oúnjẹ ọkàn rẹ fẹ́ yóò ṣe ayé mi àti ìwọ kò ní bàjẹ́ I'm looking for my glasses I'm looking for just one I'm looking for one glasses thank you welcome to this platform. You see, first of all, orí YouTube ni kí ló dé torí ojú mi funfun kí ló dé tójú mi funfun kíláàsì jẹ́ kójú mi funfun àbí platform yìí I don't know. tó bá ní code kí n tó máa lọ ṣe ti rí pàmò méjèèjì tí mo gbèsè bẹ́ẹ̀ yẹn nìyẹn tí mo ṣe sọ yìí sí àwọn tó máa ń dá ìjà sílẹ̀ sáàrin wa àtàwọn ẹ̀mí òṣèlú wọn ò ní fẹ́ kí ó ṣètò ṣòtìyẹ they are angry ẹ̀yin olólùfẹ́ tèmi mo rí àǹtí kan níbi báyìí been long time o ẹ pẹ̀lẹ́ mà ṣàlàfíà lẹ́wà she is my fan for five years now but ẹ disappear bó lè lọ ṣe travel ni ẹ káàbọ̀ mo fẹ́ lọ sórí Auto Bola mo fẹ́ lọ sórí ẹ̀ kí tó máa lọ tó bá ní code two things mo kọ́ fẹ́ sọ kí n tó bẹ̀rẹ̀ kíní ṣáàtì ṣé kí n tan náà ni lẹ́mi tan náà. mo tan náà ta ọlọ́run má sọ wá di ta ń wọlé ta ń tan náà síkírà ẹlẹ́yìí ò rí ẹ̀yin tí ẹ wà lókùnkùn lẹ ó fẹsẹ̀ kọ́ síkírà tanná kì í ṣe síkírà tòsí dodo ó dẹ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ nàìjíríà ṣé rán ni àbóòtọ́ síkírà tanná ẹlẹ́yin ò rí ẹ̀yin tí ẹ wà lókùnkùn lẹ ó fẹsẹ̀ kọ́ ọlọ́run má jà wà lókùnkùn o ọlọ́run má sọ mí sókùnkùn má sọ àwọn olólùfẹ́ mi sókùnkùn o. Hmm. ẹni máa jágbe o kọ́lọ́ọ̀kì lọ fún o ṣé bórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe kọ́lọ́ọ̀kì lọ fún ṣé bórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe o ọmọ ìbàdàn o ṣé bórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe kọ́lọ́ọ̀kì lọ fún ṣé bórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe o kọ́lọ́ọ̀kì lọ fún o ṣé bórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe kọ́lọ́ọ̀kì lọ fún ṣé lórí rẹ̀ ní gbóná kí ni mo ṣe fún ọ masuba kí ni mo ṣe fún ọ masuba mo ń bọ̀ fún ọmọ ẹtí dè masuba i be praying and praying for America praying for Canada and then everybody they be having a lot of crowd and you always destroy my page masuba i'm coming for you i tell you. Mm. Shaking you irú góòlù irú ọ̀wọ̀ góòlù má jẹ́ sọ̀rọ̀ kí láńlọ́ọ̀dù mi tó ti sẹ́ni mẹ́sẹ̀jì mi láàárọ̀ yẹ̀mí àdẹ́ntì conclude láńlọ́ọ̀dù mi irú góòlù lísì lélẹ̀ àbí ti Ìyábọ̀ Òjó. gbà wá. yes that the title let's go quickly to the title to the straight straight to the point but before going if you have flu please to your loan ẹnìkan ṣe lọ́ọ̀fù ó ṣe ms orí bíbá yìí kò ní bàjẹ́ fún Mojísọ́lá Fọláṣadé yóò dára fún ọ. yóò dára fún ọ yóò dára fún ọ yóò dára fún ọ. tó bá ní cold ẹ̀ eh, tó bá ní flu like you know when you have flu when you take tea tea when you having flu like cold like that you know you can fight um, by all those bacteria that you inherit through cold, you know, with water, hot, hot, hot water, hot water. But if you, you know, you, the people tell you they will take tea, take tea, but when you just, I mean, your nose started running, make sure you don't use too much milk. All right? Especially, don't use too much milk, okay? And when you are having headache, when you are having headache, make sure you drink only water. And if you want to take tea, you can take the green tea or the Milo, but don't use sugar and milk. All right? So when you are having headache, stop taking milk. When you are having headache, stop taking milk. Okay? And you are having flu, okay? And you are started having runny nose. You are having like slight headache, like I want stress. Uh, kí so stop milk you can take tea but don't use milk okay but your child also crying for headache or you are having too much um, um running nose also too much uh, like if you are li living in abroad like people like people in abroad stop uh salt uh, like chips with salt that potato irish potato with salt well especially when it's fried stop it When your leg, you cannot sleep regularly, and you are time when you are sitting down, your leg is swelling. Uh, you stop eating too much salt and stop using too much all things, getting too much close to the boy, I know, and bá ń jókòó ti eaters you know or oh, do you understand so but salt particularly so i'm just telling you you get me because like me i pé multi ti àtijọ́ tí mo ti ní it doesn't stop but because i'm taking at times i will take milk milk milk like that i have this long time experience when I'm a daughter because when my daughter was small she doesn't eat she always eat a eh, what is it she always take milk coke rice crisps anytime you eat tó bá ra oúnjẹ fún tá bá ra bíi chips kò jẹ chips ata you know ó ti tó ten years ó tó bíi ten years kó tó bẹ̀rẹ̀ sí ń jẹ nǹkan tó lọ́bẹ̀ tó láta bí ọmọ mi ṣe rí yẹn so I try many things you know she eat so because of that we always buy a lot of stored milk fresh both fresh tó bá ti gbé milk fresh buy. odidi kan ìlú ọmọ tí ò bá jẹun ẹ mọ̀ pé ó máa wà ó máa dà pé ẹni tó ń gbàwẹ̀ amúgágágágá finish ẹ tẹ́sí bi tẹ́lẹ̀ mi mọ́mí headache látìgbà tó wà kékeré sí o we go to doctor many times when we were in South Africa until one India doctor now detect and it was fantastic and uh, now ó sọ fún wa so láti gbà yẹn náà mo dé wá even me tí n bá so ṣá learn from your past learn from your mistake and learn from whatever things that happen around you it's not until it happen to you when people talking don't take them for granted okay so you are welcome once again Iyabo Ojo and Lizzy Anjorin you can tag them this morning I prayed because I don't want to support. Uh, eh, at, at the same time, not one. Uh, eh, Tobadi Lola, I can say anything about them. And I'm not using them for crowd. You can't share platform me. So I don't follow crowd. I'm an ego. Okay, because in the crowd they may not see you too much because people don't know that. Wọ́n kàn ẹni máa jágbe òkú lọ́ọ̀kì lọ́ọ̀fù ó ṣé mórí rẹ̀ ní gbóná ẹni máa jágbe kò lọ́ọ̀kì lọ́ọ̀fù ṣé mórí rẹ̀ ní gbóná ẹni bá mọ̀ wù mí o kò lọ́ọ̀kì lọ́ọ̀fù ó kó rí wa tó gbóná ẹni bá mọ̀ wù mí o kò lọ́ọ̀kì lọ́ọ̀fù kó rí wa tó gbóná. a sọ fún àwọn a sọ fún wọn pé ókè jẹ́ n sáré sọ̀rọ̀ àwọn ilé kí n tó máa lọ kí n ká tó bọ́ sọ̀rọ̀ wù mí so Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó mo ti lati láti jẹta Ìyábọ̀ Òjó gbé Lizzy lọ sí court ṣe mọ̀ pé ní justin èmi náà sẹ̀sọ́ pé láńlọ́ọ̀dù mi gbé mi lọ sí court nígbà tó tẹ̀ tún di lánàá nígbà tí mo ṣàrí pé wọ́n ń sun gbogbo èèyàn sọ̀rọ̀ court mo wá wò pé kí má tún lọ gbàgbé court date nítorí wọ́n ní <laughs> ọjọ́ tí wọ́n mi lọ court mi ìrántí lọ sí mo rò pé mo rántí náà mo wá rò pé bóyá tó bá ti tó ẹ̀mọ̀ tá bá ti wà ní court ori irú court gbà yẹn irú court ta lọ nígbà yẹn two years yẹn so on the a máa ṣe zoom la máa ṣe the first day i went to court second time i went to court but wá the third time yẹn wọ́n wá ní zoom Ni ká máa ṣe so quickly this morning yesterday night after you know i now call my landlord and say ah please o oh, so, when is next court adjournment because the last day that day we did <laughs> i did i wasn't i was not there i was expecting him to maybe going to be on zoom so we can do it at home you know But he said, he's in court though. I didn't come. I said, ah, I don't know. I thought he's just, you know, <laughs> pay me, it is sanwó lé. <laughs> Payment late You know, you understand? Oríṣiríṣi. <laughs> Eh, ojú mi ti rí oríṣiríṣi. Mo ń bọ̀ mi ti dé. Ọlọ́run kó bá mi bless landlord mi o. Ilé yìí Ọlọ́run jọ̀ọ́ nígbà tí bá kó ńbẹ̀. Jẹ́ rí létí ọwọ́ mi máa ká o. Kí situation mi kó yí padà sí rere o. Gbogbo àwọn tó ń fọwọ́ burúkú bá situation mi finance mi jà. Bá mi gé ọwọ́ wọn pépèpé o bá mi gbé ọwọ́ wọn sí àpò ẹlẹ́dàá àti ẹ̀dá jọ̀ọ́ o fẹ́ wá agbára rẹ tìmí síwájú o má jẹ́ káyé fún àmì sẹ́yìn mọ́ o ṣàánú fún mi Jésù Olúwa wa àmín nígbà tí bá sì kúrò nínú ilé yìí ilé yìí náà bá mi ṣàánú fún láńlọ́ọ̀dù mi o bó ṣe ṣàánú fún mi bó tẹ̀ jẹ́ pé ní kí mi ìbúdọ̀ máa sanwó léètì báyìí pé lateness payment is against the law daddy have mercy upon me amen and now come my landlord yesterday oh i send message i say please when is the next court date oh? <laughs> he said which date he said which court do you want to go just pay early so that we don't go to court and get to come and meet you for the house okay ma okay sir okay sir <laughs> ah Sherry, ṣe rí ẹ̀yin méjèèjì yìí Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó Eh, ni bìgínì nínú ayé mi ní beginning of my àti bẹ̀rẹ̀ ayé mi tí mo ti wá sórí live chat nígbà tí mo ti bẹ̀rẹ̀ ní blog. àwọn méjèèjì ti jẹ́ mo máa ń láìkọ ọmọ ọlọ́mọ mo láìkí wọn àwọn méjèèjì yẹn bó ṣe jẹ́ pé wọ́n ní wá sílé mi wá sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó ẹ rí i pé mi mi fẹnu mi ò blog ẹ̀ ṣùgbọ́n lè ní Ìyábọ̀ Òjó sù Lizzy sí búlì Lizzy náà dẹ̀ ń pariwo lórí social media àwọn búlì o àbàtẹnijẹ́ àbàtẹnijẹ́ o <laughs> ah, ẹnu Lizzy dẹ̀ máa ṣe mí ò bọ̀ sínú níbẹ̀rẹ̀ ayé tí èèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ gbé níbẹ̀rẹ̀ àbí tó ti ṣe one mistake he hunts forever but gbogbo Nàìjíríà náà dẹ̀ ló ṣe one mistake àti the other àti gbogbo ayé pàápàá Gabriel ṣe sọ fún wa pé ó ní gbogbo ọlá tí ìṣẹ̀ta ti ti kùnà ògo pé tí àwa bá ní ká sàmì ìṣẹ̀ta ló lè dúró nobody. àwọn méjèèjì yẹn gbogbo yín pátá lẹ ti ṣe in fact ẹ̀yin méjèèjì ṣẹ́gi má kúrọ́ fún yín ẹlẹ́mìí èṣù pọ̀nbélé lẹ́yìn méjèèjì <laughs> ṣùgbọ́n àwọn tó fún yín lẹ́mìí yẹn <laughs> Ọlọ́run àti gbàdúrà fún yín Ọlọ́run àbáwá dáríjì yín ó ti yé yín ẹlẹ́mìí èṣù ni ẹ̀yin méjèèjì ṣùgbọ́n a nítorí pé ẹ̀mí èṣù ń bá yín fa wèrè torí pé tí bí èyí sọ fún tá bá ń sàmì kò sẹ́ni tó lè dúró ó ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ rẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ náà sí ni ó ní ẹni tá a bá pè ní orúkọ mi tó bá ti ronúkọ̀dà kó nu ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì kó ń bẹ̀ ó lè mi yóò wo ilẹ̀ láti ọ̀rọ̀ wá wo ilẹ̀ láti ọ̀rọ̀ wá ó lè mi sì wo ilẹ̀ wọn sàn that is to say forgive you ó ní God ó ní èmi jẹ́ aláàánú láti dáríjì bí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá kún mi nú bó bá ti ẹ̀rẹ̀ bí òdòdó àlárí ó lèmi yóò fọ ó sì fún jẹ ẹ̀gbọ̀n wú lọ torí pé ọlọ́run wa ni kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronúkúwàdà kò dẹ̀ wá sí ayé nítorí àwọn olódodo ó wá nítorí àwọn òtòṣe ẹlẹ́ṣẹ̀ láti pè wọ́n sí ronúkúwàdà ah ti sú ẹ ẹ̀yin méjèèjì èmi ò dá lábàá o ẹ ń gbọ́ torí pé ṣe eh, those of most two of you you are not happy ṣé Ìyábọ̀ Òjó tó bá tiẹ̀ wá yá lẹ́tà o kó wá ní kíkọ̀lé ẹ̀gẹ́ lọ ṣe kinní kan all of you you don't you, you, you are you happy say the truth you are not happy but there's a problem who caused the problem the problem tó máa ń ṣẹlẹ̀ láàrin obìnrin àwọn ọkùnrin ló máa ń fà á problem tó ṣẹlẹ̀ spiritually ẹ má ta ẹ má flag mi ṣé gbogbo mo pè lẹ́lẹ́mí èṣù ṣé lẹ́mí mímọ́ wà nàìjíríà ni ṣé mi lẹ́mí mímọ́ wà nàìjíríà ni ìlú tí wọ́n ti ń tọ́ ọ́nà déédé tá a bá anyway gbogbo ẹ máa wà òkè ẹ máa rí pé ẹ níjẹ́ ẹ máa rí pé ẹ máa rí pé at the end of everything you still going to like me for for force àwọn oníṣẹ́ ṣọ̀gbọ́ torí àwọn aṣọ̀gbọ́ máa fọ́ọ̀sì ara ẹ̀ síyàn lọ́rùn àwọn oníṣẹ́ ṣọ̀gbọ́ fọláṣadé lẹ́kọ̀ọ́ tèmi jẹ́ bọ́lá fọláṣadé. Esther Ṣíbúladé pẹ̀lúyàlè ọmọ Ìkàrẹ́ Àkókó ní ìlú Ondo State bẹ́ẹ̀ ni. àwọn bàbá bàbá mi wọn kì í tàwọn èèyàn sí slave land pé kán tàyàn dànù the same people ó ti yé. you have a lot of problem you know but two of you tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yìí ẹ̀yin méjèèjì yẹn lẹ ní ẹ ti ní ẹnìkan tí ẹ fi ṣọkọ ń sìn either by stealing either by hijacking or one way or the other ẹni tí ò bá mú un lẹ́tọ́ ọdún sáà báyìí you have both married Abi both uh, engaged Abi kí ni máa pè you are hook up Abi you are what ẹni bá mọ nǹkan tá a máa pè ẹ bá mi sọ̀rọ̀ tí n ti ń sọ̀rọ̀ nbí ẹ jọ̀ọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ kan tá a bá mọ nǹkan tí a fẹ́ pè bóyá ní Yorùbá àbí lóyìnbó ẹ lè kọ síbí ẹ má bínú i'm sorry i'm serious about what i'm mi ò jókòó but i don't want to be harsh like you know. <sighs> ìjà tó wà láàrin yín most of the time tó bá jẹ́ pé iṣẹ́ yín nìkan lẹ ń ṣe tó yẹ pé iṣẹ́ tíátà yẹn nìkan ó possible kí ìjà má sí but most of the time gbogbo ìjà tó wà nílẹ̀ yẹn ọkùnrin ló máa ń cause majority of it mo wo Lizzy interview kan long time ago ó ti tó bí interview yẹn máa ti tó bí seven eight years wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ níbì kan wọ́n ní àwọn kan ó ní ṣù pẹ̀lú àwọn girls àwọn oríṣiríṣi àwọn èèyàn ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní indọ́sítírì wọn yẹn láàrin àwọn girls yẹn àwọn obìnrin ó ní àwọn ò ní lè ṣe ọ̀rẹ́ pẹ́ kọ́ má jà wọ́n ní kí ló dé ó nítorí majority of them pé àwọn ó ní ọkùnrin kan làwọn máa ń fẹ́ ó ní ọkùnrin kan ni àwọn máa ń fẹ́ ìyẹn mi pé tẹ́lẹ̀ bá kúrò lọ́dọ̀ ilé á lọ sọ́dọ̀ ilé tó bá kúrò lọ́dọ̀ ilé á tún dọ̀bù yẹn á tún lọ sọ́dọ̀ ilé tó bá kúrò lọ́dọ̀ yẹn á tún dọ̀bù yẹn á tún lọ sọ́dọ̀ ilé meanwhile tó bá gbé as a current then we be fighting the fight all of them will be fighting fighting themselves ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ ìrìn yẹn ó ní díìsì ló sọ majority of them To wà nínú industry yẹn ó ní the go Only the same the same ọkùnrin làwọn máa ń fẹ́ òun ló sọ mí ìmọ̀nú program tó ti um, program léde obìnrin kan báyìí ló interview ẹ̀ kí lórúkọ woman yìí ṣá ó ní àwọn máa ń fẹ́ obìnrin kan ọkùnrin ó ní ọkùnrin kan làwọn máa ń fẹ́ láì kì í ṣe pé gbogbo wọn ó lè jọ ọkùnrin yẹn ló ń ló ń fi bẹ́ẹ̀ o bódẹ̀ jáwọn náà máa kọ̀ rí pé ní lówó gbogbo wọn fẹ́ fẹ́ ráǹdì o àdùnnà but bó ṣe lo language yẹn ni ó ní for that ó ní there is not going to be sm I mean, smooth relationship ó ní fún ìdí ẹ̀ ó ní àwọn ò lè ní smooth relationship ó ní because tó bá di léni tó bá rò pé eléyìí sìn ó fẹ́ ó kàn suddenly ó kàn sọ ẹlẹ́ ó kàn tó lọ gbé ọ̀rẹ́ àbí ẹni tó rò pé colleagues ẹ̀jọ̀ jọ ń sọ̀rọ̀ ó ní you going to ó ní wàá kàn máa wò pé ó ní ó ní ẹ̀ nílè láìka ara yín mọ́ ó ń tẹ bá jọ̀rọ̀ tẹ́lẹ̀ you break up ó sọ bẹ́ẹ̀ níjọ́ yẹn and it's true ní tó ṣẹlẹ̀ nìyẹn mo dẹ̀ ti èmi gan ti sọ rí mi ò wá mọ̀ bó yóò gbọ́rọ̀ mi rí kó tó di pé lọ sọ ni o but no kò tí ì gbọ́rọ̀ mi ó ti ṣe tá interview ẹ̀ kí kémi kó dà pé kí n tó bẹ̀rẹ̀ blogging yẹn ṣá àbí nígbà tí mo ti bẹ̀rẹ̀ blogging. mo ṣáà mọ̀ pé blogging yẹn máa ti tó bí seven years èmi dẹ̀ ṣe fẹ́ pé mo ṣe pé six years ni ni blogging báyìí ó ti yé. nígbà tí ó fẹ́ bẹ̀rẹ̀ ní tí wọ́n fẹ́ show kakos kakos kakos kakos àwọn èèyàn náà ní carcass ní abroad but tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní carcass bẹ́ẹ̀ yẹn wàá rí pé a lot of people tó ti kú náà carcass àti gbogbo káwọn máa ní gang kan máa ní gang òun ló gbẹ̀mí ẹlòmíì nínú industry káàkiri ibi tí o bá ti rí tó bá ti ń ṣẹlẹ̀ a lot of people be dying ṣó ti yé bẹ́ẹ̀ mo dẹ̀ máa rí pé àwọn obìnrin yẹn ń jà gan àjàtúkà ní tàgbáàrin ni wọ́n fi ṣe fún but mo wá rí pé àwọn ọkùnrin gan tó máa ń dájà they are not fighting themselves wọn ò tó bá jàgbọ́n wọn ò gbéra wọn lọ sí kóòtù ń sìn wọn ò gbéra wọn. àwọn agbẹ́pẹ́ nìkan wà lẹ́yìn mi wáyé tó fi wà lẹ́yìn ẹ̀ kì í ṣe pé torí pé ẹjọ́ ń ṣe fíìmù náà wàá rí i pé one story ọ̀dì ọ̀dà ọkùnrin kan kìnnì kan kìnnì kan those men wọn kàn máa wò wọn níran báyìí ni but luckily for two of you now ẹ ti marry now ẹ ti lọ́kọ now kéèyàn lọ sí court bí n ṣe wà yìí tí n bá máa lọ kóòtù gan tó máa tí win I don't want to go because you wasted your time tó bá lọ sí kóòtù lásán tó fẹ́ lọ sanwó ticket wàá mọ̀ pé court is not a is not a good place I've been in court nígbà tí mo fẹ́ lọ divorce nígbà tí a kọ́ ṣe divorce ní Nàìjíríà ńgbà pẹ̀lú prince O máa máa join case a lot of things happen in court you understand me I've been in court when I was um, <laughs> mi ò fẹ́ sọ ilé ń gbé mo fi hate àwọn kan títí dèní tí wọ́n tí wọ́n táyì láti purọ́ mọ́ mi wọ́n fẹ́ rún kárí àmì mi ò ṣe wọn ṣùgbọ́n tó bá tiẹ̀ mọ́lé náà tó wọ́n tiẹ̀ dájọ́ ẹ̀wọ̀n fún ẹ tó tiẹ̀ mọ́lé tó wọ́n tó wá rí ìwé ẹ̀gàn tó gbé ẹ pamọ́ for long time ẹ̀wọ̀n oríṣiríṣi ló wà ẹ ti understand bẹ́ẹ̀ yẹn but we thank God today that also give me another grace ó wá fún mi ní more experience than my I mean my àwọn ẹgbẹ́ mi ó fún mi ní experience ju àwọn ẹgbẹ́ mi mo sọ̀rọ̀ gan tó bá sọ pé àwọn èèyàn sọ̀rọ̀ lórí social media mo sọ̀rọ̀ ju ẹlẹgbẹ́ mi lọ àwọn ọ̀rọ̀ táwọn ẹlẹgbẹ́ mi ò lè sọ mo máa ń sọ kò ṣe kéèyàn búlé èèyàn kókò go after people wọn máa sọ pé ẹni ẹgbẹ́ rẹ̀ ṣe nìkan experience mi ni mo sọ ó ti yé mo mọ mo sọ̀rọ̀ ju ẹlẹgbẹ́ mi torí pé mo ní experience ju àwọn ẹlẹgbẹ́ mi lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ̀ ní experience ojú tèmi lọ But that nasty experience also is not a good thing, but I give thanks to God. The more you live, the more you learn. Lizzy Anjorin and Iyabo Ojo. Tẹ́ bá wò dáadáa, dótọ́ ni, ẹ máa ti ẹ ti, gbogbo majority of you, Afiti eba. ẹ bá ẹ ti fẹ́ one person ọ̀dí ọ̀dàrí. Tẹ́ bá forgive ara yín, ẹ forgive ara yín ni àwọn tó ń romance ara wọn gan they do do wọn kò máa gbàgbé ni pé let's forget jọ life goes on you know. Hmm. now bí ọgbọ́n tèmi anything táwọn èèyàn bá ti ṣe nísìnyí you got to forgive them and let go of recent bóyá wọ́n ní Lizzy ó jalè ó kò jalè bóyá wọ́n ní Lizzy nǹkan tó ṣe ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ òun náà sọ pé Ìyábọ̀ Òjó ló ní gist lọ́ba àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ ok tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan ẹ mọ̀ pé mo tún sọ mí sọ pé nǹkan tí gist lọ́ba ṣe ibo dà o tí ẹ bá ṣe chat tó bá fẹ́ ṣe blogging pé kó gbójú ẹ̀ jáde in case tó bá gbé thank you good afternoon títílayọ̀ sekinot tí ẹ bá gbé torí in case tí anything bá ṣẹlẹ̀ bọ̀ tọ̀rọ̀ náà pé wọ́n kàn sọ̀rọ̀ kò sẹ́ni tó máa tí ò ní dùn pé wọ́n sọ̀rọ̀ tí ò ṣe mọ́ ẹ àbí mo gbé irú mọ́ ọ̀rọ̀ wọn yìí kẹ̀dẹ̀ ti wà lọ́jọ́ ayé tó ti pẹ́ and that's one one um, one price one particular price that àwọn èèyàn tó bá jẹ́ celebrity tó jẹ́ ìlú mọ̀ọ́ká tí wọ́n máa ń pè nìyẹn Our price tó máa ń pè nìyẹn okay and mo ṣe wá wọn understand àwọn tó bá jẹ́ olórí ìlú kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá sọ mọ́ wọn náà máa try láti wá debunk àfi tó bá yẹ pé wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ tí wọ́n sùn wọn síbẹ̀ láti lè náà máa sọ pé it's not like that wọ́n máa ń pa irọ́ gan mọ́ àwọn èèyàn tó yẹ pé ó wà lókè because àwọn tó wà nísàlẹ̀ àbáwọn tí ẹ jẹ́ celebrate fún wọn ò tó yín like àwọn tí wọ́n máa ń celebrate yín pọ̀ ju ẹ̀yin fúnra yín lọ so how many people lẹ́ máa rojọ́ fún mo dẹ̀ mọ̀ nínú ayé yìí dà tó bá sọ pé èèyàn pa ìyá ẹ̀ gan ó máa ní support just like bí Wùmí ṣe rí nsìn a lot of people are still supporting Wùmí despite pé ó jẹ̀bi àwọn èèyàn gan kó lù yẹ ẹ̀ pa àwọn ọmọ àwọn tó máa support ẹ̀ máa support ẹ̀ ẹni tó bá na ọmọ ẹ̀ pa tó ṣèkà fọmọ ẹ̀ náà àwọn èèyàn tiẹ̀ máa ń support àwọn yẹn these days wọ́n lè ní ṣiṣẹ́ ọmọ dá o tó bá tiẹ̀ fẹ́ ṣoògùn owó iṣẹ́ ọmọ dá o Tiebe. So you see her supporters. Ìgbà tí ẹ ti di pé ẹ máa gbẹ̀mí ara yín báyìí because tí ẹ̀mí ẹnìkan bá bọ́ nínú ara yín báyìí sí. <laughs> Ṣé ó dìgbà yẹn kẹ́ tó ṣètò ogun àti ìjà tí ẹ bá ní? Mi ì lè sọ àwọn ọmọkùnrin náà máa ń jà wọ́n máa ń bára wọn But o. Bọ̀tán bá di dàgbà To stage kan tó ń dàgbà tó jẹ́ pé wọ́n ti di big men to some level wọn kì í ó ní àwọn ìjà kan tó yẹ pé wọ́n máa ń fọ̀gọ́ wọn kì í lè para wọn gan àwọn tó bá small tó bá junior sí wọn ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún they just believe okay àwọn eléyìí mate mi lélẹ̀ we got to let go some issues and forget some things. Ìyábọ̀ Òjó sọ wípé wọ́n ń búlé òun. <laughs> pé we want to stop cyberbullying <laughs> Ìyábọ̀ Òjó <laughs> she's a bully as well ìyẹn náà sọ pé blackmailer or blackmailer she did the same thing you understand me gbogbo nǹkan tí eléyìí sọ pé i hate o people to be a cyberbully a cyberbully o Ìyábọ̀ Òjó nìyẹn o ó sùn ẹ̀ fún pé ó ń búlì òun mi ò sọ pé bí extremely i mean eh, kí lorúkọ ẹ̀ Lizzy ti wà ó ti wà frustrated o she's a strong girl yes Lizzy is a strong girl he always hide her pains and pretends as if nothing happened to her the same way Priscilla kí ló sọ oúnjẹ yẹn ó sọ fún ó sọ lórí ìgbà tó interview ó Only my mom is so, so strong she never cry on media <laughs> when she saw me when I was crying with my daughter one day like that <laughs> ọmọ ìyàwó mo rẹ́rìn-ín mo ní à ah, nítorí ṣe fáwọn àti wọ́n bá ṣe fún ìyá ẹ̀ àti wo wàá sunkún lórí sábà ó ń jẹ́ orí sábà nìkan wàá sunkún street <laughs> Ìyábọ̀ also hide her pains mo kàn fẹ́ fi sọ̀rọ̀ ni pé Ìyábọ̀ also hide her pains they will come out as if nothing happen but we know many things happen you understand although tẹ bá stop ń sìn náà tábà ṣe ní pé kẹ má jà kẹ má lọ kóòtù kẹ má bàrà para yín sọ̀rọ̀ yẹn kẹ sẹ́tù kẹ withdraw kéèsì from court tábà ní kẹ má ṣe é sìn àwọn tó máa ń fi yín cash cruise àwọn tó máa ń fi yín cash cruise tó máa ń fi yín pa depression wọn rẹ wọn lè má láìkí nǹkan tó mo fẹ́ sọ yìí because I was told that some people actually love it yes àwọn kan wà wọn kì í wo fíìmù nàìjíríà mọ́ ọlọ́run gbọ́ èébú tó fẹ́ bú yàn bó ṣe tẹ̀ sójú ẹni yẹn bóyá ẹni yẹn ti ṣe é rí wọ́n rò pé ẹni yẹn ń bu lọ́wọ́lọ́wọ́ ló bó ṣe bú títí ní ìlú bóyá nìkan irú gẹ́fẹ̀dì irú gẹ́fẹ̀dì tí Elégùṣì bá ti fẹ́ rí náà mo ní tíátà ń sìn irú Elégùṣì yẹn ń sìn irú gẹ́fẹ̀dì tó bá ti fẹ́ rí àbí tó ti fún lọ́mọ rí tí ò gbà lọ́wọ́ àbí tó tún ṣe bákan sí wọ́n ṣe ń tẹ tí Bukky Jesse ń tẹ̀ sójú ẹ̀ á jáde inú ẹ̀ máa dùn wọ́n pà lábẹ́ àti gbogbo àwọn tó ti ṣe rí àbí tó ti ṣe bàbá àbí tó ní wọ́n ti ọ̀dẹ̀ ọ̀dà they will go under that thing under that ṣe àwọn abẹ̀rẹ̀ sí clap ee ee ee ee ee abẹ̀rẹ̀ sí gbogbogi gbogbogi go you know everybody so everybody wants to use everybody to see people down mo rí gúrùpù tí Lizzy kó jọ nígbà náà tó bá yá a máa ṣàbíọ́dún ọ̀kẹ́ owó bí ọdún ọ̀kẹ́ owó mo mọ̀ rí pé ẹ̀ṣin àti bá ti dárúkọ bí ọdún ọ̀kẹ́ owó dino máa ń fẹ́ wá fún mi dino dino ṣọ́ra ẹ̀ o dino ṣọ́ra ẹ̀ o sori mo respect ẹ gan mo dẹ̀ I like you because of your experience nínú ayé you have many bad things also and you are very mean and you have offended my my daughter And if you can say sorry to my daughter, if you can say sorry to my daughter, I'll start sharing and I'll start pọ́n ẹ lé again. Èmi like láì kí n pọ́n èèyàn lé me, n pọ́n ọmọ ẹ lé kó máa disrespect ọmọ mi àbí kó show hatred sọmọ mi àbí kó fẹ́ downfall ọmọ mommy. I hate people like that. You understand? So Dino, tí n bá ti sọ̀rọ̀ bí ọdún ọ̀kẹ́ please let me talk kí n tó wá sórí kí n tó di pé mo bẹ̀rẹ̀ sí í pọ́n ẹ lé ni mo ti máa ń sọ̀rọ̀ bí ọdún ọ̀kẹ́ mo ti máa ń sọ story nǹkan tí mo rí láyé mi mo ti bẹ́ẹ̀ so and i'm not talking because i want to put them down so Bisi i mean Lizzy Anjorin ìgbà tó máa kó tìmù jọ ṣó mọ̀ pé Bisi ọ̀kẹ́ owó i mean Bisi i mean bí ọdún ọ̀kẹ́ owó ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé tẹ́tí reduce ṣé bí ọdún ọ̀kẹ́ owó ṣe wà ń bí ni gbogbo yín fẹ́ sálọ mí ì bú yín ẹ̀yin ti dino ṣe wà ń bíbá iná ni mo kàn ń sọ fún dino ni pé dino should make to do correction tó bá ti ṣe sorry tó bá ti lè apologize fún ọmọ mi Adébùkọ́lá ẹ eh? because me disrespect ọmọ ẹ kankan rí dino i don't i don't want to say it again i don't want to you know tí àwọn bá ti ṣẹ̀ mí mo máa ń forgive tó bá ti ṣẹ̀ ọmọ mi ó máa ń take time kí n tó lè mo sọ fọmọ mi láàárọ̀ yìí and he pray for me that God will help you to be forgiving people ẹ̀mí mímọ́ ta lélẹ̀ ariwo yẹ̀ ń gbọ́lá káwọn lódodo hello good morning Dino ṣé wọ́n ló ń pè <laughs> bí mo ṣe dárúkọ Dino sí Dino kí ló dé tó di ẹ̀hùn sí mi lọ́rùn sórí pé mo kàn dúró sórí ọwọ́ mi ni dínà òṣọ́rẹ́ ẹ o jẹ́ kí n máa sọ̀rọ̀ fáwọn ọ̀gá àwọn gẹ̀ẹ́sì. Hmm, mo bọ̀ náà. person cannot be reached at the moment. Please leave a message after the tone. After you leave a message, you can modify it by pressing pound. bí mo ṣe ń sọ̀rọ̀ tí mo dárúkọ dínú sí nọ́mbà tó pè mí rèé dínú dínú everywhere i don't like the mo ti dàgbà kọjá stage kan mo ti dàgbà kọjá stage kan i'm a natural person mo ti dàgbà kọjá stage kan mi ò fẹ́ kéèyàn máa ṣe yàn máa máa ṣe ọmọ mi iṣẹ́ tèmi máa ń try láti build tí mo fẹ́ ṣe dáadáa fún àwọn èèyàn kéèyàn máa fẹ́ baṣẹ́ tèmi jẹ́ kó dáa ẹ mọ̀ pé iṣẹ́ téèyàn iṣẹ́ fọ́tò ńlá lọmọ lóòótọ́ ẹni tí n ṣe dáadáa fún mi ìfẹ́ kó ṣe burúkú fọmọ mi. anyway Ìyábọ̀ Òjó Lizzy Anjorin gbà yẹn nígbà tó máa gúrùpù títẹ ó gbé ọ̀kẹ́ owó sínú gúrùpù tẹ̀ each time tí Lizzy bá ti ń sọ̀rọ̀ definitely ó ń bú Ìyábọ̀ bí ọdún ọ̀kẹ́ owó máa wà ń bẹ̀ àwọn bí ọdún ọ̀kẹ́ owó yẹn àwọn ò lè jáde kán ṣe irú ṣóò tí Lizzy ń ṣe yẹn bó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn méjèèjì wọ́n rí lẹ́gẹ́lẹ́gẹ́ but lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy wọ́n rí lẹ́gẹ́lẹ́gẹ́ wọ́n dàbí ẹgbà ẹgbẹ́ wọn méjèèjì yẹn díẹ̀ ìyábọ̀ ọ̀dà ìpò lára jù mí tiẹ̀ mẹ́tò lára jù wọ́n ṣọ́ọ̀tì wọ́n tún rí tíní wọ́n máa sọ wípé wọn ò níkùn ẹ lọ jẹ̀bi o tẹ́ bá ti rí tẹ́ tún wá níkùn tìyẹn bá yín nìyẹn o ẹ má jà mọ́ ẹ má ṣe kí ni ẹ má jà mọ́ ọkùnrin tó bá sì ṣe ìkà fún yín ṣó ti yé yín ẹ̀yin náà ti di olóró kílísì tó di pé ẹ̀rí bó ṣe kálá tó gba ọkọ tí wọ́n ní kó má fẹ́ tí wọ́n torí ẹ̀ nàún yẹn bó tẹ̀ jẹ́ pé ọkọ yẹn lòun wá tá a gbọ́ níta gbangba pé ó fi wá fi sísítẹ̀mù ó fi wá lu Lizzy Anjorin ní yìbìtì wọ́n tó sí páńpẹ́ ó dẹ̀ ti fẹ́ tán ó dẹ̀ ti fẹ́ ra wọn nìyẹn a ní kó má bínú and again tó bá ti ń gbé tipẹ́tipẹ́ pèlè yàn ẹ máa ti di partner even you don't like yourself you will avoid you will be able to leave each other that's one relationship nǹkan míì wà nínú àwọn relationship yẹn pé kò ń ṣe ìfẹ́ mọ́ ló máa ń so àwọn ọkùnrin àtobìnrin papọ̀ àwọn time tẹ́ ti spend together àwọn nǹkan tẹ́ ti ṣe together àwọn nǹkan tí àwọn nǹkan tẹ́ ní fẹ́ release for others ó ti yẹ yín ó máa ń tie àwọn ẹlòmíì together so but Luckily for both of you, one way or the other, you have. I think God has set you both of you. Tí Lísì ò bá tí Ìyábọ̀ ò bá lówó tó Lísì. Ọkọ Lísì ò lówó tọkọ Ìyábọ̀ àbí bó So Ọlọ́run ò kì fi ẹsẹ̀ méjèèjì tàyàn ń pa. Ìyẹn tó bá máa ń tàyàn ń pa rárá. tó bá jẹ́ nípa tó torí court case pé wọ́n wá lé ẹ wọ́n wá ṣèpẹ̀tẹ́rì àbí wọ́n wá ẹ gíslọ́bà ọlọ́pàá nàìjíríà wọ gíslọ́bà ni àwọn ọlọ́pàá nàìjíríà mọ gíslọ́bà tó bá jẹ́ nǹkan tí àwọn olórí ìlú arílì tó máa ní wọ́n fẹ́ ṣe wọ́n kàn ti fi òfin sílẹ̀ pé èyí tẹ́ ṣe last time o your sin have been forgiven but don't do it further that's what they are saying don't do it further the way tí wọ́n ṣe ṣe nígbà yẹn ṣòtìyé don't do it further that's what they are telling you àwọn dẹ̀ ń sọ fún yín pé èèyàn bú mi o kò tiẹ̀ sí ìjọba tó máa sọ pé wọ́n bú àwọn wọ́n sọ̀rọ̀ sí wọn ó máa máa pè ní wọn anybody tó bá sọ pé wọ́n máa máa sọ̀rọ̀ sí ẹ lójoojúmọ́ tó máa dùn ẹ́ ah. ẹni yẹn ò rẹ́dì láti jẹ́ some kò fẹ́ gun àkàbà kan tó ga láyé kò fẹ́ dé àwọn some level <laughs> tí a bá sọ àwọn nǹkan tójú wa ti rí láwọn nǹkan tó ti ṣe fún wa àwọn èèyàn máa ń wò wá bí ọ̀dẹ̀ òun náà ṣe máa ń wò mí bíi pé ọ̀dẹ̀ lélẹ̀kẹ̀ how can you wait for people to stoot to be so long with you like this before you even speak out kò ṣe nǹkan ẹni tó bá fẹ́ ga láyè kò ń ṣe gbogbo nǹkan tó bá ti rí láyè ìgbà ló máa bínú fẹ́ tó bá ti fẹ́ ga àti tó bá dẹ̀ wà nípò kan ò ní ó ṣe pé àwọn tí wọ́n máa there's something you see am tó bá ti bẹ̀rẹ̀ sí rí gbogbo nǹkan tó ń bí ẹ nínú to take action on everything tó bá ti rí tó bá ti everything take action. Mm. the post gangan kò dùn mọ́ ẹ nínú ibi tó wà yẹn gangan kò dùn mọ́ ẹ nínú you are ready to lose it you prefer to be than to lose ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn. Ìyábọ̀ Òjó àti Bíọ́dún ọ̀kẹ́ owó in tó fàjà láàrin wọn Lizzy dẹ̀ wà nínú àwọn tó ń jà fún ọ̀kẹ́ owó báyìí bẹ́ẹ̀ni Lizzy wà nínú àwọn tó ń jà fún ọ̀kẹ́ owó nítorí ẹ̀ àwọn náà ni kò ju ọkùnrin Dino ni ó díjà wọn Dino Malaye ló díjà wọn sílẹ̀ wọ́n ti ẹ̀dẹ̀ rí náà ṣe bẹ́ẹ̀ yìí méjèèjì náà ṣàtẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ààrẹ nìkọ̀ọ̀kan tí. Ti Ìyábọ̀ tó wá márì báyìí Dino náà kẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ti jẹ breakfast àbí kò jẹ breakfast ni gbogbo yín and by you fighting gan kọ́ ló máa jẹ́ kí tó bá jẹ́ pé bí wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan bá gbèjà nìkan náà ṣe ń fẹ́ nìkan bí Lizzy mo wá rí i pé Lizzy máa ń gbèjà gbogbo àwọn ẹ ẹ Ìyábọ̀ Òjó gbogbo wọn wá pé ó kan ẹnìkan tẹ ó tẹ nígbà kan tí Bukky jẹ ṣe sọ story kan tó ní ẹ òun fẹ́ sọ story ẹ Bukky ẹ. Bísí bí dàpọ̀ bẹ́ẹ̀ ló kọ́kọ́ ń fẹ́ gbà tó wá rí pé ó ń fẹ́ nìyẹn ó wá padà ló lọ fẹ́ lẹ́yìn ìgbà wo ni Ìyábọ̀ ṣe fẹ́ Dino kò tí ì pẹ́ Bísí tó ti fẹ́ ọmọ tí wọ́n ní ó bí fún Dino tí ò gbà bóyá Dino ló ní bóyá Dino kan Dino gan ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín sú mi ṣé ti ṣe díẹ̀ ni ọmọ yẹn kẹ́ tó kọ̀ sílẹ̀ torí ọjọ́ tí n bá máa mú ìṣe ń ronú ọ̀rọ̀ yín ọjọ́ tí n bá máa jáde fún yín níjọ́ kan mi ì fẹ́ kẹ́ ẹ wọ kó máa o mi ì dẹ̀ fẹ́ bẹ bàbá mi sí yín ní Nàìjíríà yìí torí mo mọ̀ pé àwọn tó wà ní Canada náà láìkí yín tí n bá bẹ bàbá mi ní Nàìjíríà sí yín wọ́n máa bá mi nà yín wọ́n fẹ́ nà yín pa Ọlọ́run gbọ́ kì í ṣe rọ. ẹ wá fẹ́ jà ń sin ẹ fẹ́ jà ẹ fẹ́ ṣé jẹ́ fẹ́ jà kú ni torí ìjà tó ṣá wà ńlẹ̀ gbogbo ẹ̀ náà wá ṣe Ìyábọ̀ ní Ìyábọ̀ ní ṣẹpẹtẹ́rì Ìyábọ̀ ní majority tẹ́ bá wo ìjábọ̀ dáadáa ṣó ti yé yín ìyábọ̀ ní àyà gan ìyábọ̀ ó ní àyà gan ìyábọ̀ wọ́n lè ní password àbí kán ní kó jẹ́ admin lórí gist ọba yẹn ó lè jẹ́ admin ó lè mẹ́tò ní but real person tó ní Gistlover kò ń ṣe Ìyábọ̀ ẹni tí ọkàn mi mú àwọn tó ní Gistlover àwọn tó ń ṣiṣẹ́ lórí Gistlover pọ̀ o mi ìwà lè sọ ń sìn bóyá àwọn èèyàn wá ti ní Gistlover lóríṣiríṣi o but àwọn èdè tó rẹ̀ mi máa ń wo language àti Yorùbá tó bá sàtò òyìnbó tó bá kọ síbẹ̀. I will tell you people operating under the tó máa ń go gbogbogbò ẹni tó dẹ̀ máa update níbẹ̀ ó jẹ́ni tí ó ní time Ìyábọ̀ kì í ṣe ẹni tó ní time bẹ́ẹ̀ yẹn ẹni tó máa update lábẹ́ Jísẹ̀ Ọba ní time anyway ìdá ó jẹ́ Ìyábọ̀ kò jẹ́ Ìyábọ̀ ẹ ní láti para yín torí Gistlover torí ẹ lisi sọ pé òun ti escape dead <laughs> many times ṣé wọ́n gbébọn wá ka ẹ mọ́lẹ̀ ni lisi Anjorin ṣé wọ́n gbébọn wá ka ẹ mọ́lẹ̀ ni abokan ẹ saturate lisi lisi. Hmm. Dino Malaye. because ṣé mo pé níjọ́ kan mo ní tí èèyàn bá múyàn lálẹ́ tó bá yan obìnrin lálẹ́ ìjà ló máa ń kẹ́yìn àlè kò sí bó ti wù kó dùn tán ṣe ti yé tó bá dẹ̀ purọ́ fún obìnrin pé ó fẹ́fẹ́ tó ò fẹ́ ní bá wà tó bá purọ́ fún obìnrin tó bá lọ sọ fún obìnrin nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ̀ tó bá lọ fẹ́fẹ́ obìnrin obìnrin á máa wò bó ṣe tó bá jẹ́ pé á máa wò pé gbogbo nǹkan tí tẹ́lẹ̀ ò bí a máa ṣe ń rò o ò ní béèrè owó púpọ̀ o ò ní ṣáàjì ẹni tó bá fẹ́ tó fẹ́ fẹ́ o ò ní ṣáàjì ẹ̀ bó lóun ní ìdógún wà tún fún because ó lóun love ẹ ẹ fẹ́ jọ spend life with you together wà á consider ẹ fún àwọn kankan but tó bá lọ di later tí o wá tí o fẹ́ tó o dẹ̀ rí anything like a máa fi cheated obìnrin nìyẹn but ní nàìjíríà Nigerian men wọ́n máa ń fi nísìnyí pé wọ́n á máa gbọ́ go and work ìjọ́ go and work Lizzy nǹkan kan tí Lizzy máa ń ṣe mí sọ pé kóbìnrin má ṣiṣẹ́ o I hate it o Lizzy máa sọ pé ọbẹ wọn mi wọn máa ń support wọn mi kóbìnrin go and work go and work a ní pé kóbìnrin má ṣiṣẹ́ o but Ọlọ́run tó fún ọkùnrin ní egungun mẹ́sàn-án tó fún ọmọbìnrin ní méje ó mọ nǹkan tó ń ṣe these days obìnrin òun ló ṣiṣẹ́ jù obìnrin yẹn kẹ̀rẹ̀rẹ́ tó bá wá tètè wind out àbí tí yóbìnrin tó bá ṣiṣẹ́ déédéé tó ṣiṣẹ́ déédéé bírú lísì mo tí lísì iṣẹ́ bá rí lè ka lísì lára mi ṣó máa ráyè ṣe makeup mo ní makeup nílé ó lè tó bí oṣù mẹ́fà ńgbà mi kí n tó fi makeup sójú kí n fi powder sójú mi díẹ̀ tí n bá fi sójú mi máa dà pójú yún mi tí nǹkan kan bá kojú mi sá máa dà mi you understand me but tí but tó yẹ pé ibiṣẹ́ tí n bá ń lọ tó bá yẹ pé mo owó wà láǹtẹ̀ pé kí n máa ku makeup lójoojúmọ́ màá fẹ́ kù náà ni á dẹ̀ ti mọ́ mi lára pé mò ń kù àwọn tó ń ṣiṣẹ́ gangan tó ń ṣiṣẹ́ my twelve tó ń ṣiṣẹ́ ní oko ṣé ó lè kún make up ni túra ṣe o ṣiṣẹ́ o ẹni bá ṣiṣẹ́ gidi gan kò lè rí make up kún wàláì oníṣẹ́ àwọn oníṣẹ́ wọn lè rí make up kún ọlọ́run ìgbà tí màá ń ṣiṣẹ́ lọ yẹn àwọn pab yẹn tó yẹ pé wọ́n máa gbé yan àwọn tó wà nílẹ̀ wọ́n máa gbé tó wọ́n máa sweat báyìí tó wọ́n máa fọwọ́ nojú so tó bá tẹ̀ kún makeup sọ́wọ́ báyìí wàá ti fi gbogbo aṣọ ẹni gbogbo makeup yẹn máa máa fi kún nínú tán ni ètí yé anyway ṣáà kìí ṣe ẹnì kan la fẹ̀sùn. ìjà tó ń ṣẹlẹ̀ yìí mo láìkí dínà gan-an tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe wọn pé tí èèyàn bá súnmọ́ lọ kò kí mọ̀ ṣe yàn mí ìsúnmọ́ náà mí lórí mídà náà bọ̀ túgbà tó wá yá ẹ mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ sí wá ń focus tó wá ń listing tó wá bẹ̀rẹ̀ sí ń wòyàn dáadáa náà wàá máa rí àríṣà wàá mọbi tó já sí wàá mọbi tó bó ṣe jẹ́ nígbà tí máa ń pòṣẹ̀ ẹ̀rọ ni dídò máa kí fúyàn lówó dídò máa láhùn dídò kẹ̀ ìwéré gidi ni ó ọlọ́run ò ní ṣe wèrè ọlọ́run jọ má bá mi ṣe ọmọ màláyè ní wèrè o ṣùgbọ́n wọ́n kàn ṣe máa ń sọ ni mò ń sọ pé ah, òun náà máa sọ fún ẹ pé my grace pass your own o i no be that person o abẹ́rẹ́ sí máa fohùn lẹ̀ fún ẹ pé káwọn ẹ̀ ni lọ́ọ̀ má ṣe yín káwọn ẹ̀ wọ́n ṣàmà fi òun lẹ̀ pé ah, na grace of God na grace my grace pass all to grace <laughs> anyway. Hmm. A lot of fights everywhere being caused by men and the men are they are enjoying wọn fi yín pàṣẹ ayé tó bá tó bọ́ síbi wọn á tó bọ́ síbi wọn sọ àwọn de play play lórí yín bó ṣe ń bọ́ síbi náà ń bọ́ síbi náà ń bọ́ síbi wọn lọ wọn kàn lò yín wọn kàn wọn pé àti dájà lẹ́nu ọ̀yà tún lọ wọn sọ àwọn di wọn sọ àwọn di green snake wọn sọ àwọn di ejò wọn wá gbọ́n bí ejò àwọn ló bá tó wá níwà tútù jù. Hmm. Ìyábọ̀ Òjó try to let go kì í ṣe pé nísìnyí báyìí pé ìwà àti ìwà àti Lizzy ò lè pàdé lọ́dọ̀ ọkùnrin kan mọ́ Lizzy ò lè fẹ́ ọkọ ẹ̀ mọ́ kò lè fẹ́ ìwọ náà ò lè fẹ́ ọkọ ẹ̀ mọ́ bó dẹ̀ pẹ́ ti fọkọ ara yín rí mi ì sọ pé bọ̀bọ̀ ilé ìtẹ́jọjọ gbé dání o because Lizzy ti sọ rí gbogbo yẹn máa ń pàdé lọ́dọ̀ ọkùnrin kan ní lápùn láìda I know it and those men they are not doing you good. They are doing bad to you. They haunt your heart. They trouble your soul. Tí o bá jagun títí títí, ẹni bá jagun jù kò tó bá pẹ́ láyé ọlọ́run kò dá sí ni o. Ogun jíjà máa ń in life. Tó bá gbọ́ ìró ìbọn lásán, mo kàn fẹ́ fi sọ̀rọ̀ ní spiritually gan. Spiritual bó ṣe ń happen physical ló máa happen spiritual. A lot of people tó ti lọ sójú ogun tó wà lójú ogun kan tí ò kú tó padà wálé tí wọ́n rí ìbọn wọn kì í kó nínú. Truman yẹn ò kí ń fi wọ́n sílẹ̀ ti yé can you guys let go ẹ eh, Gistlover ní gbá Gistlover làwọ. tó bá lọ tiẹ̀ jẹ́ Gistlover ń sìn ṣé wọ́n fẹ́ pa á ni wọ́n fẹ́ pa Gistlover ni pé torí àwọn tó pa Mohbad gan ń sìn àwọn tó ti ń pa àwọn náà jẹ́ àwọn ò pa wọ́n àwọn terrorist Nàìjíríà wọ́n ti forgo òun wọ́n ti let go òun wọ́n ti ní wọ́n rìpè míì tí ó rìpẹ́ǹtì èmi ti lọ́jọ́ ìsójà tó bá wá jó òun kọ́ ṣé ẹ̀mí yín gbúdọ̀ bọ̀ sí abẹ́mi ọmọ yín gbúdọ̀ bọ̀ sí ẹ tí ìjàlè owó yín ọ̀dọ̀ òlìsì máa ń fowó kun owó náà ni wọ́n máa ń gbowó wọ́n gba ransom lọ́wọ́ wọn tó bá gba fifty dollar lọ́wọ́ lìsì lìsì máa ní hundred thousand ó dẹ̀ borúkọ mi mọ́ wọn láwọn tó fún ló ń gbà yóò fún mi ṣí sí rí omi ìdẹ̀bìrì owó lọ́wọ́ ẹ̀ rí o hmm. ó ti parọ́ mọ́ èmi náà rí o but I don't want to talk about those things can't you let go and forgive yourself. Hmm? <laughs> adìyẹ bà lókun ara òrókun ara òró adìyẹ ara òró okùn ara òró adìyẹ ìyẹn mi pé okùn ń ṣèkì ẹdìyẹ náà ń gbọ̀n okùn ń ṣèkì ẹdìyẹ ń gbọ̀n. can't you let go àwọn gbogbo ọkùnrin tẹ́ ti jọjọ fẹ́ papọ̀ tẹ́ bá ríra yín ẹ̀ rí wọn ni gbogbo wọn ṣẹ́tù tọkọ wọn tán bá ti márì àmì wọn ṣẹ́tù pẹ̀lú ìyàwó wọn àwọn ọkùnrin wọn tẹ́ ti fẹ́ rí wọn ṣẹ́tù pẹ̀lú ìyàwó wọn ṣe gbọ́rọ̀ ìyàwó wọn ni chàchà ni tẹ́ máa gbọ́n ta èyí tẹ́ bá ti wá wá ìkànnì sọ̀rọ̀ nígbà let go thank God ọlọ́run ti wá ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tẹ bá dẹ̀ ti wá ń jà àwọn tó bá yìí ń jà eléyà mú gúrùpù eléyìí wàá gbé ogun ológun wàá ṣírù gbogbo yín pátá kò sẹ́ni tó ń jagun lórí Facebook náà tó ń jagun nínú ayé náà kò sẹ́ni tó lọ sí war front tí kọ́lọ̀ ẹ̀ máa rìn méjì sèm tó bá máa padà dé torí kò ní wẹ̀ lójoojúmọ́ ta ló lọ sí war front tó máa padà dé bó ṣe lọ bó ṣe máa padà dé nìyẹn èyí tó bá lọ tó padà wá ń dán kò lọ́bì kankan ó kàn lọ ṣàkọ́ mẹ́rin ó ti yé bẹ́ẹ̀ náà ló ṣe rí Lizzy Anjorin tó bá wo rẹ̀ ń sìn àtìyábọ̀ òjò àti everybody everybody lè lo makeup ó dẹ̀ lè lo fítà ó ti yẹ kémi gan ti máa lo fítà yìí torí mo máa ń wo àwọn fítà mi àwọn fídíò mi ti máa ń lo fítà sígbà ìgbà mi máa kàn pupa <laughs> ọ̀dọ̀ ìgbà kan wà tí mo ti pupa tí mo pupa rí ní Canada yìí o torí mo lọ ra wọ́n ní kí n máa ṣe ọṣẹ ńgbà yẹn gbogbo nǹkan tó ń kọ fún mi kí n máa fi ṣe mo lọ pò pọ̀ mo á fẹ́ tẹ̀sẹ̀ lára mi mo ṣe bí bọ́kẹ́tì kan mo lò ó gbogbo ara mi wá ń funfun wọ́n ní organic mẹ́yà ara mi máa ń funfun wọ́n á ṣe àwọn ibì kan lára mi nísìn ọjọ́ tí mo fi ń wẹ̀ tó ríṣì mẹ́fà ọjọ́ tí bá ti rí máa fi ń wẹ̀ gbà mí lux èyí tí mo fi ń wẹ̀ ń kí ẹ̀ lórúkọ ẹ̀ èyí tí mo fi mọ́kàn rí ó ṣìpù mọ́ ara twenty dollar ni wọ́n ń ta mí kan wọ́n á ṣe ṣèṣe ń bẹ̀rẹ̀ mọ́ ilé ìkẹ́ bóyá a kú ó kú pákẹ́ẹ̀tì mẹ́ta bóyá a kú ni mo fi ń wẹ̀ sí mo pa èyí tí mo fi ń wẹ̀ tì mo pa dettol tí mo fi ń wẹ̀ tì so mo máa ń lo different soap gbogbo yín ẹ change a lot of anywhere there is no peace there is no God there the Bible says in the presence of the Lord there is a fullness of joy that's why me ò fẹ́ẹ́ tí n bá sọ pé mi ò fẹ́ báwọn kan ṣe torí pé mo fẹ́ peace mi because o lè báwọn kan ṣe kó máa kó ní peace bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yín ọ̀rọ̀ wọn búlì búlì because ṣé kí n sọ tòótọ́ fún yín mú sọ gbogbo yín ni búlì kì í ṣe yín nìkan gbogbo wa ni búlì wọ́n ní bully eh, ìyàwó ni àwọn jẹ́ kan wọ́n gbé wọ́n ní eh, ìyàwó sọ pé I can bully people if they don't like them Nigeria is a bully <laughs> everybody the men of Nigeria they are bully the women are bully it's a natural thing that we have the mother is a bully to their children the father is a bully to their children Oh no, man, ń pè abusive abuse yẹn bully ni it's a natural thing we have we are being blessed with bully spirits in Nigeria kì í and that's why bully will be calling people bully you understand me we don't even see ourselves again we don't see ourselves I tell you no I'm not removing myself I'm not bullying people but I'm just telling you that this is what people do that they will know, know that they are doing it ẹ má para yín o ó ti yé forgive yourself ó ti yé bẹ́ẹ̀ hmm. ẹni bá dẹ̀ ti ń ja ogun ológun jù ogun ológun àjàjà kẹ́ni tó lógun bá mọ iye ẹ̀ ẹni yẹn ò láṣẹ o torí àwọn tí n bá ti sọ̀rọ̀ fún rí tí wọ́n bá ti mọ yèmí ẹ rí pé díze mi ń bá yẹn sọ̀rọ̀ kàn pé mo kàn fẹ́ sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ ẹni bá ti jagun ológun jù kò ń pẹ́ kú àjàjà tí wọ́n bá fún ní torí táìmù tó fi ń jagun ológun yẹn ẹni tó ń ja ogun ẹ̀ ń ṣe nǹkan míì ìwọ ò dẹ̀ ṣe nǹkan míì ó fi àkókò títí ẹ tó yẹ kó fi ṣe nǹkan fúnra ó fi ń ja ogun tẹ́ni yẹn tẹ́ni ò bá sanjọ́ fún ẹ tí ò dẹ̀ mọ iye nǹkan tó ṣe you are wasting your time then you are reducing your age okay gbogbo ìjà tó wà nílẹ̀ yẹn ẹnìkan nígbà tí mo débẹ̀ yẹn wọ́n ní kí n ṣí ikùn mi genesis of all their fights even gbà tí Ìyábọ̀ Òjó jà pẹ̀lú Fathia Balogun ọ̀rọ̀ ọkùnrin náà ló dìjà ọ̀rọ̀ ọkùnrin ni ọ̀rọ̀ ọkùnrin ni torí ẹ̀ ń gbà mí tí bá ti rọ́kùnrin tó máa ń fa wàhálà tó máa ń kọ̀ sí problem àwọn nǹkan tó máa ń kọ̀ sí ni mo kàn máa ń rí lára ẹ̀ tí bá ti rí mi ìfẹ́ wàhálà fàyè mi wọ́n ní mi ò lè wá kó òjòjò lè bàbá ẹ̀ o ṣùgbọ́n kì í ṣe ìjọba ọ̀run ọ̀rọ̀ ọkùnrin òun ṣe ìjọba ọ̀run nǹkan ló dà fagbára wò táwọn alágbára ń gbà pọ̀ lè pa and again nípa ọkùnrin you cannot fight for you cannot fight over men àfẹ tó jẹ́ pé orí ẹ tó kàn fẹ́ wọnú pańpẹ́ tó kàn fẹ́ wọnú pańpẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn irú ọkọ lisi sí àwọn èèyàn máa rè pé bóyá ọkọ lisi lisi kan lisi ló lọ fẹ́ kò ń ṣòro ló fẹ́ lisi ó tó stage kan lisi kan mi lè pé àtẹ̀wọ̀n ah, ò bá ó dẹ̀ ti rí àwọn ẹgbẹ́ òun because lisi actually ní beginning àwọn celebrity wọ́n máa ń wá ọkùnrin tó bá wà òkè. Okay tó lówó bí Ìyábọ̀ Òjó yẹn ṣe rí tó lówó ṣe tiyé gbogbo wọn ló máa ń wá ọkùnrin tó wà òkè wọ́n ti yé tó gbọ́n nínú wọn these days wọn ò ń fẹ́ ọkùnrin tó lówó mọ́ àwọn náà tó wọ́n bìlẹ̀ pé iṣẹ́ tó ń bá ṣe lè dewó fún wọn tó bá dẹ̀ ti dewó fún wọn they can marry anybody and they start maintaining their life wọ́n ti wá mọ value marriage majority of them ti mọ value marriage òun ní gbogbo ìgbà tó kọ́kọ́ lòun ti fẹ́rẹ́ láti rí yẹn ó lè má ti ó lè tílẹ̀ ó lè má lè fẹ́ láti gbà yẹn tó yẹ pé àwọn ọmọ onílẹ̀ ló ń fẹ́ káàkiri you know ṣùgbọ́n nísìnyí ó ti wà ó ti mọ̀ pé to have somebody in his in, in her life to be somebody to be married is very important àtìgbà tó dẹ̀ ti rí àwọn colleagues ẹ̀mí náà tó yẹ pé wọ́n ti lọ fẹ́ ni tí ò ní owó tán dẹ̀ wà òkè tí wọ́n wípé ah, we can manage whatever we have if my husband if I have money is to also together with my husband we can spend it if my husband also have money also we can both spend it and again ó dẹ̀ ti wá rí pé àwọn ọkùnrin tó lówó nàìjíríà gan they don't want to marry them because of the impression they have towards them and what they are also doing to them okay so gbogbo ìjà tó wà nílẹ̀ yẹn tẹ́ bá wò dáadáa ìjà ọkùnrin ló wà ní àárín wọn lára àwọn nǹkan tí àwọn tó ń fìdí lísì náà nísìn tó máa fi mọ̀ pé olóńgbà yéèyàn jẹ́ ó gbé ọ̀kẹ́ owó ó gbé yẹn múra òun àti ẹ̀ ó ní à ó wá sí patí ẹ̀ gbogbo àwọn tó ti bá Ìyábọ̀ Òjó gbogbo wọn ń darapọ̀ mọ́ lísì gbogbo náà lẹ́nu ó ti bá lísì ìjà tẹ́lẹ̀ rí pọ̀ wọ́n padà wọ́n máa padà sẹ́tù that's one thing about me ṣe rí pé gbogbo àwọn èèyàn mọ́ ṣe máa ń máàjì lórí Facebook kíákíá parapara parapara ẹ máa rí mi kí lọ máàjì bẹ́ẹ̀ I don't do that because people are doing things I will go and do it I don't do it ó ti yé bẹ́ẹ̀ mi mi kì í rush mo kì í ṣe pé bóyá mo ń fà bí ìgbìmọ̀ mi ń ṣọ̀dẹ̀ o ó ti yé bẹ́ẹ̀ <laughs> ayára bí àṣà àti àfà bí ìgbé story náà ní ọjọ́ kan ló máa wáyé mi ò ń déédéé mi ò mi ò ń sáré sí nǹkan because mo ti kọ́kọ́ rán ọlọ́run síwájú mi ì dẹ̀ máa gbúdọ̀ bẹjú ọlọ́run mi ì gbúdọ̀ rìn kọjá ọlọ́run ti yé ẹjọ́ yìí ò gbúdọ̀ pọ̀ jù forgive each other tó má lọ rí gan tó bá sọ pé òun kọ́ ni o òun ò ṣe búlé o ṣebí ìyàwó òjò nígbà tó wà lórí social media ó sọ síta náà ó dárúkọ ọba elégùsì ọ̀dọ́ òkú ń ṣe pé ó dárúkọ ọba elégùsì jẹ́ bàbàrà àbò jẹ́ criminal àbò jẹ́ crime team nígbà tí nígbà tí petition yẹn kọ́kọ́ jáde tí Mohbad kọ́kọ́ kú ó ní ọba Elégùṣì rèé ipe wọn dárúkọ ó dẹ̀ dárúkọ ọmọ àgbà Elégùṣì Sam Larry Naira Marley kinní kan kinní kan bó ṣe sọ̀rọ̀ yẹn náà sì kì í ṣe pé gbogbo àwọn tí adárúkọ yẹn náà tó bá wò dáadáa kì í ṣe pé wọn ò jẹ̀bi o ìwọ tó bá jẹ́ tòótọ́ ni ọba Elégùṣì tó jẹ́ pé wà mọ̀ bọ́ọ̀bù nínú kinní yẹn kì í ṣe pé kò jẹ̀bi o kò ṣe pé torí pé Ìyábọ̀ ti dárúkọ yẹn ó ti jẹ́ ọ̀kan ọ̀fẹ́ǹsì o nítorí nínú petition ló sọ o you understand me but some people that's one thing about me nítorí pé orórúkọ èèyàn mẹ́yìn ó dẹ̀ ti dárúkọ èyí tó pé wọ́n ń jà pẹ̀lú ẹ̀ wá wí pé ó wọ ẹni yẹn ni ó kàn wá bold ni Ìyábọ̀ she's a bold girl ó kàn wá bold ni mo wá rí i pé nǹkan tí nǹkan tó fẹ́ sọ torí mà tó fẹ́ tí ò fẹ́ dìbò fún tí ò fẹ́ tẹ̀lé aṣáájú gbà yẹn ó lóun ò fẹ́ tẹ̀lé APC ó lóun mọ orísì tóun ò fẹ́ fi tẹ̀lé APC ó lóun mọ orísì òun ó dẹ̀ lóun mọ nìyẹn ó sọ boldly ó dẹ̀ jáde ó dẹ̀ ń ṣe ṣáàtì yẹn ó dẹ̀ ń ṣe back to back ó dẹ̀ wà ní nàìjíríà ó dẹ̀ ń lọ ó dẹ̀ ń bọ̀ ìyẹn ò dẹ̀ mí pé kí wọ́n ṣe nǹkan kan fún ó dẹ̀ ó ní mc tó bá rí lọ́la ó ní òun ò mí pé òun máàkì ó ní but personally ó lóun mọrí sí tóun fi ṣe nǹkan ó dẹ̀ lóun mọrí sí ẹ̀ ó dẹ̀ mọ́ nìyẹn and that is policies you cannot force some that's one thing about me you cannot force somebody mi nǹkan fẹ́ kéèyàn kàn play lórí intelligent mi mi ò fẹ́ kẹ́nibọ̀dì kàn because nígbà tó di pàtí election ń bọ̀ yẹn <laughs> Some people play on my intelligence and it pains me very well. So, Lizzy Anjorin, ó máa ń gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí jù, ó dẹ̀ máa ń tètè clinch torí ẹ̀ ọkùnrin ò lè balẹ̀ tó bá ti sọ pé wàá ti sáré bẹ́lẹ̀ wàá sáré bẹ́mẹ́lẹ̀ wàá sáré bẹ́mẹ́lẹ̀ ẹlòmíì gan tó bá ti ẹ̀pọ́n ẹlé gan pàápàá wàá máa bìlí pé torí pé ayé ń gbọ́ tẹni yẹn ayé wo ló ń gbọ́ tẹni yẹn tẹ́mi ò bá gbàdúrà fún ẹ lórí bíbá ẹ̀ marriage yẹn á ti crash and Anjorin marriage ẹ̀yìn ṣé nǹkan ọjọ́ tí mo ti ń sọ ṣé mo ti gbẹ́nu lé marriage ẹ̀rí pé màá wó mọ́ ẹ lórí ṣé mo ti gbó gbẹ́nu sí mi ìgbẹ́nu sí rí àwọn tó dẹ̀ sọ fún ẹ pé wọ́n ní wọ́n fún ẹ two years nígbà yẹn pé màá wó wọ́n bá sọ ṣó ti wó àwọn míì kẹ̀dẹ̀ ló máa lọ sábẹ̀ wọ́n máa bẹ ẹnìyẹn ní iṣẹ́ burúkú iṣẹ́ oríṣiríṣi marriage wọn gan tí ò bá fẹ́ wó wá wó tó tó á kàn déédéé wó because anointing ni ọlọ́run dẹ̀ máa ń gbọ́ tèmi kì í ṣe tẹnu ọdún mi ò láìkí bó bó ṣe fi ìgboro wọn ẹniyẹn náà but at the same time ó tún torí pé àwọn ọmọ tìbí yẹn náà Ìyábọ̀ Òjó ìwọ náà gbé nígbà tó wá di létà létà wá gba orogún ìyálé lisi. kì í ṣe ìyálé ẹ̀ mọ́ ó dà ipò tí lòun ti fi sílẹ̀ ó wá gbà múra ìwọ náà wá ń ba ṣeré torí pé ó ti lọ gba orogún tiẹ̀ náà múra orogún yẹn tó gbà múra òun náà ni bọ́tó ti gbàgbé pé ti fi dínú lẹ̀ ó dẹ̀ ti fọ́kọ ó ti bẹ́ẹ̀ ó lọ gba bíọ́dún ọ̀kẹ́ owó mọ́ra ó ń ba ṣeré ìwọ náà àwọn èèyàn ò mọ géèmù yẹn listen speak fún mi bíọ́dún ọ̀kẹ́ owó tí ẹ ti ọjọ́ jà lórí dínà rí ìwọ náà wá ṣe kí ni systematically bàbá wèrè ní gbogbo yín o ṣé mo pé mo lẹ́yìn méjì ló wà nù mẹ́yìn méjèèjì ègbólógbò èmèrè ni wọ́n ná àjẹ́ ni <laughs> ni lisi <laughs> ah! ìwọ wá mú Eh, Fọlá wá gbà yẹn lò wá bẹ̀rẹ̀ sí í lò ṣó ti yẹn bẹ̀ wọ́n wá àwọn àjọ ń ja ìjà orogún àti pé o ò ti fi dínú lẹ̀ o ò lè fẹ́ mú abó ìfẹ́fẹ́ ní tó bá dẹ̀ ìfẹ́fẹ́ tó àbí ọkọ tó fẹ́ yẹn o láìkẹ́ ni because téèyàn bá fẹ́ kọ̀ míì tí ò bá láìkẹ́ ọkọ tó fẹ́ yẹn ẹni tó bá fẹ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá yẹ kó ń dùn mọ́ ó lè fẹ́ ṣó ìfẹ́ dínú ni ẹ̀yin gbogbo yín àwọn àjọ ń ja ìjà orogún ó gborogún ẹ̀ mọ́ra ìwọ náà gborogún ẹ̀ mọ́ra <laughs> isi emi fi gbàdúrà fún Lizzy gbà yẹn ni pé ohun tó jáde nípa ati àti Fọlá pé àwọn play Lizzy ni pé kó lọ gbọkọ ẹ èmi ṣe iṣẹ́ àtìkan fún mo ní gbọ́ o Lizzy Anjorin gbà tí a kọ́kọ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn mo ní wo ọkùnrin yẹn mo ní jìgóló mo ní ó ní bad plan fún ẹ mo ní lajú ẹ o la ojú ẹ dáadáa nígbà yẹn gan Amẹ́ríkà tó wà yẹn mo ní try láti ní ṣọ́ọ̀bù sí amẹ́ríkà kó putin sí amẹ́ríkà wàá máa lọlé wàá máa bọ̀ má fàáyé ẹ̀ sọ́wọ́ àwọn èèyàn púpọ̀ o i advise fún ọ̀rọ̀ tá a gbọ́ ń gbà yẹn gbọ́dọ̀ wá gbà nígbà tó wá yá o tó tún wá yá táriwo yìí wá pọ̀ tógun wá pọ̀ lọ́rùn ẹ̀gan èké wá dìde ọlọ́run wá lò mí láti gbà lẹ́mi wá gbàdúrà fún wá ṣépè fún ẹni tó bá tún gbógun tì ìgbà tó máa ń ṣe kíní lisi la máa lò láti dojú ìjà kọ this time around ó wá dá sọ̀rọ̀ tí ó kàn ó wá wà lágbàmì ìjà táàbà gbà ẹ sílẹ̀ báyìí wọn ogun kan bó ṣe ń lọ ṣé o mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ bíi pé mo ń Ọlọ́run tún lò mí láti gbà ẹ ní lisi táàbà sọ ilé ìwà ìnáwó bókun kan ṣe lọ nìkan wọn máa wá mélòó dẹ̀ ni ṣé èèyàn máa pẹ́ ṣé èèyàn máa wà lójú ogun títí tó máa pẹ́ kú ni ó ti escape dead o ó ti escape dead o ọ̀rọ̀ ṣẹ̀kọ̀tẹ́rì nìkan ló wá èèyàn mélòó ṣe bí wọ́n rí àwọn supporter lórí Facebook Lizzy Anjorin nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi lórí social media àwọn tí wọ́n ń support yẹn kò sẹ́nibọ́dì mi ò ní speaker ẹyọ kan ṣoṣo kò sí speaker kankan àwọn èèyàn tó bá tún fẹ́ jáde fún mi wọ́n máa sọ pé àwọn fẹ́ ó ní àwọn ọmọ ẹ̀pẹ́ kan ó ní ọmọ ọjọ́mọ́jọdá kan ń gbà yẹn ọmọ ẹ̀pẹ́ ni ó wà ní Germany a ní anima òun fẹ́ jáde fún yín òun fẹ́ máa speak fún yín màá ní òun fẹ́ jáde fún yín òun fẹ́ tẹ̀ wọn mo ní torí tó bá bẹ̀rẹ̀ sí tẹ̀sójú wọn sí mo lè lọ jẹ̀bi létà o torí ẹ̀ mo lẹ́nu lónìí láti sọ̀rọ̀ pé wọ́n ṣèkà fún mi gbogbo àgbáyé dẹ̀ mọ̀ pé wọ́n ṣèkà fún mi wọ́n mọ̀ pé ìkà ni wọ́n ṣe ṣùgbọ́n mo mọ̀ pé nígbà tí wọ́n máa ṣe ọmọ ìgbà tí wọ́n máa ṣe torí pé mi ì tí ì dárúkọ ẹ o kàn wò ó pé ah, àwọn ọ̀rẹ́ mi dẹ̀ làwọn eléyìí mo mọ àwọn eléyìí ó fẹ́ báyìí aṣọ ìyẹ́ oníyá o mc efele aṣọ ìyẹ́ oníyá o àwọn tó ń gbàdúrà fún gbà ẹ̀ ni ah, àṣírí òwúrọ̀ tó ní kìnnì àṣírí tó padà wá tó àṣírí tó wà ń gbòòrò mo bẹ̀rẹ̀ sí wọn gbàdúrà fún gbogbo wọn láti support ìgbà yẹn mi dẹ̀ gbà wọlé mo ti gbàgbé ó wá wò wí agbára ẹ̀ ni o bó ṣe sẹ́ sínú kinní sìn bí mo ṣe sọ̀rọ̀ yẹn tí mo bá ṣépè yẹn tó bá pẹ́ jù tí mi tó bá pẹ́ jù ẹ́ àwọn èèyàn máa jáwọ́ lọ́rọ̀ ẹ̀ wọ́n máa jáwọ́ lọ́rọ̀ ẹ̀ wọ́n á sọ̀rọ̀ nìkan sí adágún odò yẹn problem yẹn á máa pọ̀ sí wo wá wo ìgbà yẹn tó fi lọ sọ́ndà màmá tó lọ ìyá ẹ̀ yẹn grandma Florida ó lè jẹ́ grandma Florida because ọmọ Ìbàdàn ní ọmọ Ìbàdàn ní Latina <laughs> orúkọ oríṣiríṣi náà fún ọmọ yẹn ah, ó mà ṣe o. tí mo bá kú sọ́wọ́ orúkọ oríṣiríṣi nǹkan oríṣiríṣi lójú bọ̀bọ̀ yẹn ti rí ẹnu ẹ̀ máa ń ṣe mí gbà mí ṣá ẹ̀rì hmm. wẹ̀ ṣá kí ló tẹ̀ ń ṣe bí láàánú ẹ̀gbẹ́ mi ọkùnrin gan ò ṣeé ṣàánú nígbà tó níyàwó sílé ó lọ fẹ́ lọ nǹkan mẹ́rin mo dẹ̀ wá gbàdúrà fún ẹ̀gbọ́n mi because overplay ẹ̀ ni ó dẹ̀ há ẹ̀gbẹ́ ó wá há ìyẹn dẹ̀ lùzọ̀ ọkọ̀ but thank God òun náà ti rí àánú gbà mí kan lórí àánú gbà àwọn fowó ṣeré of Facebook ti ṣàánú fún àwọn oníjà torí pé wọ́n máa ń láìkì sùúrùtù tó bá gbọ́ sùúrùtù yasú wọ́n máa ń láìkì sùúrùtù so tẹ́ bá ti lọ́kọ tọ́lọ́run dẹ̀ ti wá ṣàánú fún tẹ́tí níbì kan gbé ha you let go all those eh, ìjà orogún you stop fighting it ṣé bẹ́ẹ̀ ṣe wá ń jà ń sìn láti nígbà tí Lizzy tí ìwọ nìkan ń jà fún ìwọ nìkan ló ń jà fún Bísí ìwọ nìkan ló ń jà fún ìbítàkọ̀ òbí àmì ló ń jà fún Bíọ́dún ọ̀kẹ́ owó ìwọ nìkan ni wàá máa ní orí o ẹni tó gbọ́kọ rẹ ẹni tó gbọ́kọ rẹ Ìyábọ̀ Òjó ṣé Ìyábọ̀ Òjó gbọ́kọ Bísí ni Ìyábọ̀ Òjó gbọ́kọ Bísí. Ìyábọ̀ Òjó torí Bísí story ti pẹ́ Bísí story ó ti pẹ́ ẹni tó dẹ̀ gbé Bísí gan fún ẹni tó gbé Bísí fún Ìyábọ̀ àmì tó gbé fún Dino ó wà ní Canada ń bí báyìí yes ọmọ ìgbéra yẹn ni wọn ló gbé fún àwọn àti ẹni set Ìyábọ̀ jẹ́ junior sí wọn àwọn gbogbo àtòun fẹ́ tí Bísí ń fẹ́ tó ń fẹ́ gbogbo wọn yẹn gbà tó fẹ́ Dino yẹn gan oríṣiríṣi èèyàn ló fẹ́ Ìyábọ̀ Òjó ń fẹ́ mú Karen so later of recent tí. The Ìyábọ̀ Òjó ti step up tó náà ti jẹun sókè ló dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ dínà so they are they they dated that guy different times so àsọdùn ni pé Dino ló gba girlfriend Dino gba ọkọ ó fẹ́ gba ọkọ colleagues ẹ̀ má máa sọ bẹ́ẹ̀ mọ́ àsọdùn ni ṣáínì wé mo kàn fẹ́ kẹ́ ẹ sẹ́tù ṣó ti yé ìwọ náà ń sìn àwọn lọ́ọ̀yà Nàìjíríà <laughs> wọ́n ti jagun sí látìgbà tí vice president wá ti former vice president ti jẹ́ lọ́ọ̀yà yẹn everybody ń sù ara wọn ni àná ti sù bẹ̀rẹ̀ ní nàìjíríà ni. kí ni professional vice president wa ń ṣe ṣètìmọ́ iṣẹ́ kí ni wọ́n ṣe iṣẹ́ tó máa ń ṣe ni kẹjẹ́ kó tún máa ní tó máa lọ kọ́ ní yunifásitì ní kẹjọ́ máa rí lọ́ọ̀yà ti kúrò ní pòǹsìn kẹ máa sù ara yín yẹn ó ti pọ̀ jù èèyàn kì í ti kọ́ọ̀tù dé nǹkan tó bá ń let's let's forget ẹjọ́ pọ̀ lọ́rùn Lizzy gan Lizzy <laughs> tí ìbá jẹ́ pé bóyá mo bá ẹ sìkí ọkọ ọlọ́run bá ẹ sìkí ọkọ yìí á ti lọ kọ ọlọ́run gbọ́ kò sí nǹkan tó lè fi dè mọ́lẹ̀ tó bá lọ lówó ẹlòmíì tó lówó ju ẹ lọ àti wọ́n lè mú mọ̀ program ẹ̀ fẹ́ lòmíì tó lówó bọ̀ sí àti gbàdúrà ọlọ́run dẹ̀ hùn prayer yẹn so ò ṣe jẹ́jẹ́ settle with your colleagues let's go and again àwọn méjèèjì tó ń jà fún yẹn ṣé dínà fẹ́ fún àwọn méjèèjì tó bá tẹ̀ fẹ́ fẹ́ nìkan nù wọn kò lè fẹ́ nìkan kan nù wọn ní ìdẹ́lẹ̀ sọ o torí dínà gan dínà mo ti ẹ̀ ní question fún yẹn ta ló wá fẹ́ fẹ́ báyìí sí torí ẹni tó bá ń da ìgboro tó bá ń da àárín òun obìnrin rú èmi máa máa help àwọn girls yẹn láti máa ṣépè fún wọn o so marry n sìn ní two thousand and twenty-four yìí ká mọ ọkọ tá a fẹ́ ṣe ọ́ oh, ẹ̀sì torí ẹnu dádì ẹ ló ń ṣe mí o ẹnu mr melaye bàbá melaye ló ń ṣe mí o àti ṣé olábùrú ẹ̀kọ́ ń jẹ́ ṣadé àti gbogbo wọn yẹn àtàwọn ọmọ ẹ̀wọ̀n yẹn ẹnu wọn ló ṣe mí o kó má rí kó yé da ìgboro orú yé da àárín wọn rú torí èyí tó lóun ìkan oníkọ̀lígìsì ó láwọn ó ní àwọn kan àwọn ẹgbẹ́ pọ̀ ń gbòòrò o ti yẹn mẹ́ẹ̀ ọ̀tá fẹ́ rìtáyà àwọn afẹ́ sọ fún mi pé gbogbo àwọn bọ̀dà tó dàgbòòrò rú ẹ lọ sẹ́ńpẹ́ tẹ́ ń dẹ́gẹ̀lẹ́ yóò lọ kóòtù gbogbo yín tí bá wò ó sì wá sí àyíndé sí ó yẹ kó máa sọ pé ọjọ́ kéètì kóòtù dé tiẹ̀ rí àní gbọ́ pé ó lọ kóòtù rí Dino náà no court case àti wọ́n pé ó lọ kóòtù gbà kan lóun I have forty something eh, case and everything was kìnnìkan kìnnìkan I have kìnnìkan case àgbọ́ tiẹ̀ gbọ́ ti wá sí o president Bola Ahmed Tinubu àti àwọn EFCC àtọlọ́pàá nàìjíríà jọ ẹ ti ẹ béèrè mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín kí ló dé tí wà sí òkín lọ sí court gbogbo kéèsì tó wà lọ́rùn wá sí yẹn kí ló dé ẹjọ́ ẹ torí ọlọ́run o ó kún o ó kún in má pa yìí ok má pa yìí má pa yìí ok in má pa yìí àwọn kogi nìyẹn má pa yìí èdè kogi ló máa jẹ́ bẹ́ẹ̀ <laughs> oh my god look at that name look at that name má pa yìí ta ni wọ́n sọ pé wọ́n ti pa tẹ́lẹ̀ ṣé wọ́n sọ fún yín pé wọ́n ń pààyàn ni tó fi sọ pé má pààyàn kún má pààyàn o anyway Dino torí tó bá ń ṣe obìnrin náà irú èmi ń sìn tó bá ń ṣe obìnrin kò sí bẹ́ẹ̀ ṣe ní agbára tó láyè àwọn obìnrin high Dino what to marry you Auto Bola ẹ eh, ó ti yá <laughs> eh, ó ti yá o má tiẹ̀ lè bá dádì mi aṣáájú sọ̀rọ̀ wọn ò ní ṣe nǹkan kan fún àti bàbá wọn àti ọ̀gá wọn eh, torí ọ̀gá wọn á lè mọ bá ṣe máa ṣètò nǹkan <laughs> ṣé ó fẹ́ fi ọmọ Bọ́lá Tinubu ni <laughs> ọmọ Tinubu náà ni Dino tẹ́lẹ̀tẹ́lẹ̀ I don't know ṣá anyway ìyẹn kọ́ la fẹ́ sọ ń sìn kí la fẹ́ ṣe ń sìn ẹ má jà mọ́ ṣe ti gbọ́ ẹ̀yin girls yẹn ẹ má jà mọ́ Ìyábọ̀ Òjó stop fighting your your friend your colleague ó ti yé stop fighting tẹ bá fẹ́ ṣe drama ẹ lè ṣe drama kó jẹ́ ìyẹn máa based on drama not on fight real fight mi ò sọ pé kẹ má wàá jẹ fọlọpàá bó ti ẹ má jẹ́ kí you know Lizzy Anjorin I'm sorry for this girl. What happened to the mother of Lizzy? What happened? Lizzy has a lot of problems, but she's a strong girl. She have a lot of secrets. She doesn't want to expose it. When I look at it, I feel so sorry for her at times. Both of you are strong, but forgive each other. Uh-huh. Ah, Dino fẹ́ fẹ́ mi, ó ti yá. <laughs> so mo máa gba òrùka nìyẹn o. Ah, ṣé dino gentle eh, ọmọọba adébáyọ̀ làwà dino is watching for for your hand in marriage. Hey. Eh. ok màá sọ pé kó lọ rẹ àǹtí ọrọ òun ló ti àǹtí rántí ti kó lọ rí àǹtí rántí àti mọ́mì kó lọ rí àǹtí rántí àǹtí rántí tẹ bá ti ń wò mí ẹ lọ pè mí o àǹtí rántí ẹ pè mí àtàtì ìyàbọ̀ pé làǹtí ìyàbọ̀ ń gbé náà ti Ìlọrin ni wọ́n ń gbé àwọn àǹtí rántí ni wọ́n kọ́kọ́ máa wá kọ́ lọ rí àwọn Kogi ni wọ́n máa kọ́kọ́ lọ rí. <laughs> Ìyábọ̀ please Ìyábọ̀ let go okay Lizzy don't fight again eh o ti gbẹ I look at you I feel so sorry for you at times but you are me ṣé ìgbà tó kó <laughs> tí wọn bá ti láìkó owó jù ìgbà tó dé gbà yóò ti rò pé tí ní orí bíbá àmì mílẹ̀ ní àmì mílẹ̀ ní àmà wò pé ah, àwọn pípù yìí wọ́n ti ń rówó o pé tí òun bá wọn bá election wa ń bọ̀ ó mọ̀ pé hmm, àwọn tó wà lórí Facebook yẹn tajàtà tó wà ní furaka ó ní welcome to furaka wọn máa gbádùn majority of them wọ́n ti gba sọtíkẹ́ẹ̀tì tábà sọ pé wọ́n gba sọtíkẹ́ẹ̀tì wèrè wọ́n máa rò pé àpúrọ̀ ah, ni mí ìwà yẹn tó bá ti fún yàn sọtíkẹ́ẹ̀tì wèrè nílùú òyìnbó wọ́n máa mẹ́sàn-án pò gba abẹ́rẹ́ <laughs> abẹ́rẹ́ tí ò ṣe é tẹ́lẹ̀ tó ló ṣe é. <laughs> ó dàbí ìgbà tí covid dé ni wọ́n náà máa lọ inject covid wọ́n inject covid sára everybody so wọ́n máa lọ abẹ́rẹ́ ìwòye yẹn gangan wọ́n máa lọ fún bá ti ń fúyàn ìgbà tó bá ń sùn nìkan ni òní wà àti tó bá ti tó bá ń sùn ó máa máa cool brain ẹ̀ tó bá ti lò wọ́n dẹ̀ máa fún wọn so forgive yourself ìyàwó òjò tó bá mú pé mo be wish pé you can withdraw your case and settle the case and stop fighting ọlọ́run tí ò tí ì marry ọlọ́run bá mi ṣọkọ fún gbogbo yín ẹ try kẹ́ live a responsible life because Nigeria now we want to resolve I mean resolve ni wọ́n ṣe ń sìn recreate wọn ò fẹ́ pa Nigeria rẹ we want to <clears throat> we want everybody to just change their lifestyle way of living you know and let peace reign because gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn tó bá yá ẹ bá máa bẹ̀rẹ̀ sí lọ rán aya kàkàtà sí ìsira yín àwọn yẹn dàgbà bára wọn nínú ọ̀tá bẹ̀rẹ̀ sí léra wọn kiri ẹ máa para yín dànù dá o forgive yourself àwọn ọkùnrin yẹn ò lọ sí court wọn ò lọ tó torí yín ẹ̀yin á máa jà náà obìnrin àtẹjú mọ́bìnrin mi ah, ọlọ́run bá mi kó sí gbogbo yín nù o ìyẹn bó ṣe jẹ́ o dino tí dino number one dino máa kọ́kọ́ dem pé lẹ́yìn mẹ́ta mi ò ṣe ẹ̀ dino mo, dino share mi mi ò share ni ẹni tó máa ń hide influence mi ọjọ́ kan gbà tó ń ṣe election nígbà election yẹn dino omo mi lọ bí iṣẹ́ gbogbo máa máa monitor mi monitor mi monitor mi ló bá ní èmi ò ni, gbálẹ̀ ọmọ mi náà ò ní gbà Omo mi de wa ni iṣẹ́ ń jọ yẹn mo wá wò pé ìgbà tó wá dé mo béèrè lọ́wọ́ ọmọ mi pe. time bye bye bó ṣe sọ̀rọ̀ yẹn tí mo rí pé post ẹ̀ báyìí mo wá lọ bí iṣẹ́ ọmọ mi mo dẹ̀ rí pé níbi tí ọmọ mi wà yẹn níbi iṣẹ́ yẹn wọ́n dẹ̀ sọ pé normally kò yẹ kó sọ pé kọ́mọ mi lọ gba ibẹ̀ yẹn àbí kó lọ clean ibẹ̀ yẹn wọ́n dẹ̀ ní kọ́mọ mi lọ clean ibẹ̀ I felt so pain and I what is happening to my daughter at that working place it was being updates on Facebook by Dino òun ni mo ṣe sọ pé ó ṣe ọmọ mi and many things when you see let me tell you something the kind of life tí mo plan fún ọmọ mi eh? mi ò fẹ́ kí ọmọ èèyàn ní problem but mi I plan good for my daughter hi mom ha ọmọ mi. Ah, Look at this, my baby girl. Only hi, mom. I'm just greeting you. <tsk> Love you, darling. <sighs> Ẹ má bínú o. <laughs> so Ìyábọ̀ Lizzy Ìyábọ̀ Lizzy forgive yourself let go of everything let peace reign please gbogbo ni búlì o America preacher yẹn <laughs> ṣé lọ ni. Every Nigeria has the bully, bully energy. They have bully spirits. They don't know. Pastor bully, Ava bully, Babalawo bully, everybody bully, marriage, uh, husband bully, wife bully, children bully, everybody. Bully is in the system of our country. They don't know. The government bully, this is the citizen bully the government. They both bully themselves. Èyí tó bá pọ̀ jù torí èrò máa pọ̀ nígboro ju àwọn we want to tell you we must not bully say about because Nigeria bully o oh. mm. Hmm. seriously both of you Lizzy bully Iyabo bully Iyabo is a bully he's in the system kì í ṣe irọ́ Lizzy is a bully <laughs> ìgbà tó bully tó wá rí pé ọwọ́ bully àwọn èèyàn ju tó lọ ó pè wọ́n blackmail. ni ìrántí <laughs> Lizzy pamọ́ èmi ń bí ó àfẹ́ tì mí gbogbo wa tó ń sọ̀rọ̀ yẹn wọ́n máa bí pé fìtì tó bá ti sọ pé tòótọ́ ni anyway please forgive each other ṣé ọmọ pé mo sọ pé gbogbo tó bá ti support Lizzy pé kò ní dáa fún un á sá dáa fún yín o reschedule your life change your spirit love you darling oh olówó orí mi má Sorry. My sweet dad is talking. My uh, sweet daddy daughter is talking to me. What ti yé yín see i just want to mm, ẹjọ́ pọ̀ lọ́rùn lẹ́sìn tẹ́ bá wo tẹ́ bá wo um, ìgẹ́ yẹn náà àwọn méjèèjì both of you dey wọ́n ti wọ́n ti ṣẹlẹ̀ but mi ìfẹ́ sọ story gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín irú àwọn tó máa ń ṣe nǹkan sí náà tó yẹ pé wọ́n máa ń fẹ́ sọ̀rọ̀ fún mi tó máa fẹ́ máa bú mi you know tí bá ti irú ẹ eh, anyway ṣá let me just ọmọ Hello, ọlọ́wọ́ orí mi ò Tolú, ọlọ́wọ́ orí mi ò Sarah, ẹni máa rẹ̀ dá Sarah sí láyé olówó orí mi, olówó No, you send message to me, you on break? No ẹ gbé kiri yẹn kúrò nínú spare nínú ẹfọn ẹ ó ń dún. there is noise a lot of noise anyway. Is everything okay? Eh? you ò Okay, okay, hold on please kí ló sọ. kí ló wí kí ló wí kí yes any problem. Eh? Oh, you are greeting me. Thank you. I love you. Love you, darling. Yes. Bye. Mm-hmm. yes thank you so please let go tó bá ro tọ́dẹ bá ro ọdún ìyàbọ̀ sì ìyàbọ̀ náà sì fẹ́ kò fẹ́ ìjà náà kò dẹ̀ fẹ́ ó fẹ́ settlement actually and eh, ó ti sọ pé kò ń búyàn púpọ̀ tí gbogbo àtàn ti bu bu bu bu bu yẹn ó fẹ́ kí gbogbo ẹ̀ ṣáà settle settle ṣe ti yẹ you can be a friend you know forget jẹ́ ti ó ti níyàwó náà ọkọ yín náà ọkọ ọkọ ìyàbọ̀ gan ti dá sí pé nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé kí ìyàbọ̀ òjò àti Lizzy Anjorin kí òun àti ìyàwó nǹkan lọ jà lórí rí pé <laughs> òun máa fọ́ndẹ̀ you know they want peace for you but you don't want just forget about things ó ti lọ́kọ náà one thing about you ṣé o rí ó ti lọ́kọ ń sìn ó ti fẹ́ eh, Lateef lady yẹn dẹ̀ ti lọ má mi má sọ pé kó má ní torí pé Latif yẹn nísìn lọ́la tó bá di lọ́la ọmọ ẹ̀ sì wà lọ́wọ́ ẹ̀ nìyẹn o ọmọ ẹ̀ tí ò bá níláárí wọ́n máa ru ọmọ ẹ̀ tọ́mọ tiẹ̀ gan wá tiẹ̀ níláárí ní future wọ́n máa sọ pé family ọ̀yàwó ọkọ ẹ̀ kan ló bí yẹn so ẹni àṣẹ ló máa sọ pé kára léèmù má ga náà tó bá torí tó bá ga tíwọ náà bá ga ẹ máa máa gíga máa máa pọ̀ sí ilé yín ni orúkọ tó ga a máa pọ̀ bọ̀ tí àwọn àṣírí kan tó bá ti wà lẹ́mìí tó má lẹ́mìí èṣù wọ́n fẹ́ tẹ́nìkan bá ti ga wọ́n fẹ́ kẹ́nìkan kì í ga kọjú pé àwọn fẹ́ nìkan máa ga ṣe ti rí bẹ́ẹ̀ so forgive each other and let go ọlọ́run á dẹ̀ ṣọkọ fún Bísí àti Bíọ́dún òkè owó mo dẹ̀ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n ní ẹni ọlábàdàn mọ̀ sí fẹ́ ṣe márèjì kí ló dé kò ṣe márèjì náà mọ̀ ni àbírọ́ ni ẹ ṣe marriage tí má ti gbàdúrà fún yín next tí mo fẹ́ rí náà ni pé kẹ́ ṣe marriage. níjọ́ yẹn mo sọ pé Lizzy ti ẹ̀dá tó lọ pé ọkùnrin kan tó fẹ́ tùjẹ́ ọ pé kò lówó ó dẹ̀ máa rà á tùjẹ́ ọ kò sí nǹkan tó bà dé bẹ́ẹ̀ gbà téèyàn máa ń rí obìnrin máa ń ọkùnrin máa ń rí obìnrin tí olówó á dẹ̀ tùjẹ́ ọ a máa ẹ̀ ok kí wàá ní obìnrin náà ò lè rọ́kùnrin tó bá ṣe kó dé help ẹ kó help career kọkùnrin báyà ti borí dúró àní kí ọmọ yẹn náà ń jẹ̀bi little ah, inú mi ń sọ̀rọ̀ ṣé mo ti jẹ indomie láàárọ̀ yìí àbí spaghetti ó mi tí ìjẹ́ mo kàn taste ẹ̀ ni àìjẹ rice àìjẹ so ọmọ yẹn náà sọ pé ìgbà yẹn òun àti latif wa ní kan wá play lórí intelligent baby yẹn àti everybody learn lesson you don't joke with your things and you know how to play game you don't don't don't play dirty game and funny bad game like that okay so àti settle lẹ́nu sìn èmi ati Dino no more fight I forgiving Dino also okay Dino yóò dára fún yín ayé yín ò ní bàjẹ́ o ọlọ́run ò ní jẹ́ ń bínú sí yín mọ́ inú ń bí mi gan two hmm. it is well sha àṣẹ. <laughs> Ah. ìyábọ̀ ìyábọ̀ ìyábọ̀ ìmẹ́lẹ̀ mo pẹ́ Law withdraw case in ní court against your colleagues. ah ẹ Oshé, ṣe ó mi ó mi you bully a lot of people before <laughs> you too you bully <laughs> okay but we don't want to talk about it forget about it All right. ṣé lisi nìkan ló búlẹ̀ ẹ ni àwọn other people tó búlẹ̀ ẹ ò ṣe lọ ò ṣe sùn wọn àwọn tó ti búlẹ̀ búlẹ̀ rí wọn ò ṣe sùn wọn àwọn tó tìwọ náà búlẹ̀ wọn ṣe sùn ẹ just forgive let's go hold your husband very well ìwọ náà hold Latif very well gbogbo pẹpẹrẹ yẹn máa ṣe tẹ bá fẹ́ ṣe drama ẹ lè má ẹ lè lọ create drama kan tí ò ṣe rí ìjà ó ti yé yín mẹ́yẹn torí anybody ò gbọ́dọ̀ kú o ìyẹn bó ṣe jẹ́ ibi náà wíṣì yín gòdò pàdé ò gbọ́dọ̀ bá mi òṣì ò gbọ́dọ̀ ta mi bó ṣe jẹ́ nìyẹn love you guys bye for now. ẹ̀yin tẹ́ wà mí báyìí sí at least ẹ fún mi níbi òtí ẹ̀ ju fifty like ẹ fún mi kí ni mo ṣe fún yín ẹ fún mi ní tí ẹ bá pé fifty ń bí ẹ fún mi twenty five like tẹ́ bá pé hundred lórí platform mi ẹ fún mi ní half of it tẹ́ bá pé one twenty ẹ fún mi ní sixty like kilo ló dé ke kẹ́ fún mi gbogbo ẹ̀ tán. ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run o dollar ti di wọ́n èló ni dọ́là lé ní hundred ọlọ́run ma jẹ́ kó tó bọ̀ wálé sí i o. ẹ̀wọ̀n tó wà ń lo òyìnbó sí tọ́ bìlì pé tọ́ bá ti pa twenty thousand báyìí tọ́ bá ti kó Nigeria. nàìjíríà àjàjà to tó wà America. pé àwọn máa lọ gba tó bá pa twenty thousand dollar wọ́n máa lọ fi gba forty forty million nàìjíríà <laughs> ah, ẹ̀rí tó bá sọ ọ̀rọ̀ báyìí ó máa da kí wọ́n máa gbọ́ràn tó bá ti gbọ́ yẹ́nà ní mẹ́ni everything will be okay. Hmm. everything will be okay. I have two country now but ẹ sábà mi bẹ àwọn ará ìlú ìkọ́ṣà treat me dáadáa tó mo ní ìdíwọ́ bá dé oṣù ti parí o. Hmm ìgbà tó máa tún yá ń sìn hmm. ẹnìkan ni mo tún máa tún fẹ́ pé ẹjọ́ bá mi bẹ̀ o kí n tó bí ìfẹ́ ṣépè fàgbàlagbà mọ́ o òun náà ni ẹ sábọ̀dù máa ń flag àkáǹtì mi o ẹ bá mi sọ Ìyábọ̀ Òjó bá mi sọ fún mọ́mí sí ẹ o Ìyábọ̀ Òjó bá mi sọ fún ìyá ẹ o ìyá ẹ orí Facebook ìyá sábọ̀dù ní kó jọ kó fi platform mi kó jọ kó fi platform mi lẹ̀ flag show mi ó flag show mi ó máa bẹ̀yàn tí wọ́n owó owó Facebook tí wọ́n gbà a mọ̀ pé ọlọ́run ń bá wa torí wọn ni wọ́n ṣe dá masuba sílẹ̀ mo ní mo ti ẹ̀lẹ́jọ́ pẹ̀lú masuba náà mo ti máa ń ṣe mo ti máa mo ti ń kọ mẹ́sẹ̀gì sí masuba tipẹ́ mi mi torí ẹ̀mí òun fẹ́ tí n bá gbé píṣọ èèyàn sórí Facebook mi báyìí tí gbogbo èèyàn bá ń kọ́ọ̀tì lọ́dọ̀ amẹ́bọ everywhere lọ́dọ̀ amẹ́bọ everybody wọ́n máa kọ́ọ̀tì wọ́n dẹ̀ monetize ẹ̀ fún wọn tí n bá ti lè gbé píṣọ ẹnìkan báyìí wọ́n máa flag ẹ̀ ìgbà míì sí mi ìbá tí n bá rí pé mo gbé fídíò ẹlòmíì màá tún padà gbélẹ̀ wọ́n ti flag auto success online tó ń fún mi ní one one cent one cent ni wọ́n fún mi ọlọ́run gbọ́ one cent two cent ń mi ba bàbọ̀ àwọn èèyàn tó ń pọ̀kọ̀ rí pé advert lórí ẹ̀ báyìí máa wò ẹlòmíì wọ́n wá gbé fídíò mi lọ bẹ̀ ẹlòmíì á gba owó dáadáa simply because wọ́n ní pé mi o ní close mi o dake níbí báyìí wọ́n ní pé mo sọ fáwọn nàìjíríà bó ṣe máa ma ṣe monetization máa ma gbowó ni wọ́n ṣe bá ti tọ̀tà mi jẹ́ bí náà ṣe fìyà jẹ mí pé níjọ́ kan mo ní mo gba èlò hundred dollars ṣé ìyẹn jówó ni nígbà tí mo ń san owó tí mo ń san almost two thousand plus every month lówó lé tí wọn ò dẹ̀ fẹ́ kí n make three thousand nílùú yìí lóṣù mi ò make ṣé mo make two thousand rí lóṣù lọ́tọ́ tí mo ti dé ìlú ìṣá owó wà ń bẹ́ẹ̀ bọ̀ wọ́n kàn ń restrict èmi ọwọ́ nàìjíríà wá sí Àyìndé. Hmm ọlọ́run á san fún yín gẹ́gẹ́ bí èrè iṣẹ́ wọ̀nyí mo ń tẹ̀sí fún mi ọlọ́run á bá mi san fún yín that's it. màá ní máa gbàdúrà máa gbàdúrà èmi ò lè máa gbàdúrà fáwọn kó máa change kan máa disturb èmi o torí ẹ gbà mí tí inú ti fẹ́ bí mi mo dẹ̀ ti ń sọ̀rọ̀ pẹ̀lú calmness láti nǹkan inú ti fẹ́ bí mi inú ti ń bí mi. mo máa ń fẹ́ má bínú tí n bá bínú tí n bá bínú mi n fẹ́ má bínú ẹ mọ ẹ mọ oríṣi tọmọ mi fi tọmọ mi fi pè mí láàárọ̀ yìí láàárọ̀ ìgbà tó lọ tó pẹ́ kó tó dé sórí gbé mu I wasn't I wasn't I was I want to be angry inú mi fẹ́ máa ro òun ló ṣe pè mí calm me down. kì í ṣe sọmọ mi o ó late dé school ìgbà tó ń lọ àwa gbàgbé ìgbà tí a ti fẹ́ dé school bó ṣe gbàgbé nóòtì ẹ̀yẹ̀ kan ń dẹ ní first period dẹ̀ ló ní ní first period we have to come back I was like but ah. o ní almost thirty minutes you know o ti jí láti bí tòsí tòsí after six thirty where do you forget that ṣe mo you know, I don't want to be angry. But people always make me upset and they maltreat me. They support evil people against me. I hate it. I love I love to do things in my heart. I don't want people to force me to do things. Seriously, I don't want people to force me to do things because I, had me. I don't like it, Sean. I love people. I want to. We tó bá jẹ́ pé àwọn tí mo rí tajọ reason together is another thing but for people just want me to they get me and they want to you know that's not good they want to they wọ́n fẹ́ waste ogun ẹ̀ wọ́n fẹ́ waste ayé ẹ̀ ni when things like that happen anyway sha any wonderful day i will come again lórí ọ̀rọ̀ Mohbad Lizzy Anjorin Set your differences bá ọlọ́run làjà bó jẹ́ torí orogún ẹ̀ o ní ó ti sọ̀rọ̀ ó ti gbé rìkọ́dì ọkọ ẹ̀ wá síbẹ̀ yẹn there is no sin that cannot be forgiven nígbà tí wọ́n bá ṣèkà fáwọn bàtàbàtà báyìí tí bàbá ọmọ wa tán pa bàbá ọmọ mi tán ṣèkà fọmọ mi ah tán dẹ̀ ń sọ fún mi àní ìkà tó ń ṣe fún mi ó pẹ́ wọ́n fa wọ́n fa gàngàn àti family iṣẹ́ ti family mo fẹ́ wò ní látìgbà tó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àbí tí wọ́n tún wá rí níta tí wọ́n tún wá build lé lórí and they will just tell you to forget àdèmàrẹ́rìn bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé ogun mélòó ni mo fẹ́ sọ ń pa ẹ̀ so nípa eléyìí tí ẹnìkan bá ti fọkọ ẹ̀ rí ó ti bímọ fọkọ ẹ̀ tó bá ó máa ń ṣe obìnrin gbogbo obìnrin ló máa ń ṣe á máa dàbí pé ah, tó bá fẹ́ ọkùnrin tó á máa dàbí pé tó bá wà careful you got to be careful and prayerful á máa dàbí pé a máa ṣe é bíi pé ìwọ ni bíi pé ọkùnrin yẹn virgin ni pé kò jẹ́ nǹkan kan mọ́ sí tó bá ti fẹ́ ọkùnrin tó ti níyàwó tó ti bímọ rí you got to be careful kó má bàa máa ṣe ọlọ́run kó má bàa fa ìgbọ́n àti wàhálà sórí àwọn ọmọ yẹn ok wọ́n máa rò pé virgin lẹ́ni yẹn a máa dàbí pé gbogbo ẹni tó ti fẹ́ rí pé kó kú dànù gbogbo obìnrin ló máa ń rò bẹ́ẹ̀ o gbogbo obìnrin majority obìnrin nínú ayé ló máa ń sọ bẹ́ẹ̀ òrìṣà náà ṣe ń sọ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú o àwọn tẹ máa rí tí ọkùnrin kan bá kàn fẹ́ tó ṣe rẹpẹtẹ wọn kò wọ́n fẹ́ lọ fi ọkùnrin yẹn máa pò ní kọ́kàn sọ pé orúkọ ẹ̀ la fẹ́ lò kò sí ẹni tó fẹ́ kórìṣà jẹ́ pé méjì kò sí obìnrin o kò dé nínú láéláé tó bẹ́ẹ̀ lísì Fọláyẹmí sọ pé bóyá ọkọ ẹ̀ ò fẹ́ òun gan náà ò lè fẹ́ kò dẹ̀ sí nǹkan tí ò lè parí ṣebí muslim ní kí ló dé tí ọkọ ẹ ò lè fẹ́ tí ṣé kò lè wo bó ṣe wà yẹn kò fúlórogún tábàdẹ̀ ni tí wọ́n bá tí ẹ bá bẹ̀rẹ̀ sí ń lọ bẹ́yẹn tẹ bá bẹ̀rẹ̀ sí ń lọ bẹ́yẹn okùn ẹ̀mí ọ̀tá ẹ lè lọ já sọnù o tí ọkọ ẹ máa padà lọ́fẹ́ lómi bọ̀ mọ́ mi be ìṣẹ́ bẹ́ẹ̀ dáhùn náà bí ọ̀pọ̀ sùn bọ̀ change lénìí ọ̀la lè pẹ́ jù fún ẹ change o ti gbé gbogbo ayé múra jù o ti gbé nǹkan ayé o ti gbé múra jù o ti gbọ́ ayé gbogbo release ẹ̀ die. o ti gbọ́ bye for now èyí tí mo sọ yín sí ó máa kúrò létí ẹlòmíín bíi pé irọ́ ni ó fẹ́ wọ́n ṣàfẹ́ ẹ má gbàgbé o justice for Mohbad owó ti wálẹ̀ o justice for Mohbad àṣewà lórí ọ̀rọ̀ Mohbad. Eh? mo ní Mohbad is not the biological father of that child àní <laughs> ah, ṣìyàwó fẹ́ láyé wa o hmm. bá ṣe wà bó ṣe wà lóbì ló wà nígbà ń ja yìí o tìyé ẹni tó bá ti fẹ́ fẹ́ mi báyìí sí ẹ sọ fún wọn kó tètè mórúkà wá o torí ìfẹ́ tó ṣe kó tètè mórúkà wá o ìgbára ìgbára là ń búra o wọ́n tètè mórúkà wá o torí mọ̀mísí mi ó ti fẹ́ ẹ̀. This is tí Adeleke ń ṣe olórí ayọ̀ láyé. mo padà bọ̀ wá ìyábọ̀ lisi jèbùrẹ́ o ìyábọ̀ jèbùrẹ́.